إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أيها الإخوة والأخوات في الله السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn ọpẹ́ tí a dá fún ọlọ́run ọba subhanahu wa ta'ala àti àsàlátù tí a sì fún tí a tọrọ fún anábọ̀wà muhammad sallallahu alayhi wa sallam mo kí gbogbo àwa ọmọ ìyá lápapọ̀ pàtàkì jùlọ àwọn tí wọ́n jẹ́ organizers fún programu yìí bẹ̀rẹ̀ látòrí Sheikh Abu Ahmad bẹ̀rẹ̀ látòrí Sheikh Abu Ahmad àti àwọn tí wọ́n jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ wọn Abu Sumaya àti gbogbo àwọn ikhwa tó kù tí wọ́n bẹ pẹ̀lú wọn abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala fún ẹnì kọ̀ọ̀kan wa ọ̀padà sí aburú kọ́lọ́mọ́jú kò tọ́ sí wa kí ọlọ́run bá kó fi ẹsẹ̀ nìkọ̀ọ̀kan wa rinlẹ̀ sí ojú ìlànà ojú ọ̀nà anábíwá muhammad sallallahu alayhi wa sallam èyí tí wọ́n ní kí a máa fi bára sọ̀rọ̀ òun náà ni aspect tó ní ṣe pẹ̀lú ìwáṣọ tí anábọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam máa ń wáṣọ níbi fìtínà ẹni tí a mọ̀ sí almasir adajjal anábọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam a máa sọ wípé wà a'udhu bika min fitnatil masih dajjal rí ọlọ́wọ́n bá musa díẹ̀ níbi aburú al-Masih ad-Dajjal tani à ń pè ní ad-Dajjal ad-Dajjal gbólóhùn tí wọ́n yọ látara dájàlá gẹ́gẹ́ bí ó ṣe ń bẹ nínú al-Mu'jam al-Wasit wọ́n ní dájàlá ìtumọ̀ rẹ̀ náà ní kádàbà ó parọ́ dájàlá ìtumọ̀ rẹ̀ náà ni máwàhá wàdáà kí ni ìtumọ̀ máwàhá òun ni kéèyàn kó nǹkan lápèjúwe àwọn tó jẹ́ bíi panda káwá kùn ún pẹ̀lú omi góòdù eléyìí wọ́n á pè ní kí ni tẹ̀mùwéèlì way ó túmọ̀ sí pé ẹni yẹn indirectly ó parọ́ náà ni ẹni tó wá ń wo nǹkan yẹn yóò rò pé góòdù ni nǹkan yẹn ń tòótọ́ ṣùgbọ́n ó kún lómi góòdù ni ìtẹ́ni yẹn ṣe lárúbá ní dájú ló ṣe yàní àtẹ̀wé oníkàkùn nǹkan lọ́dà ntí ò jẹ́ wàdáà wọ́n ní túmọ̀ dájàlá òun náà tún ní ìdáà òun ni kíyàn pé àpè mára nǹkan fọwọ́ dájìlún wa dajjal ẹni tó ń parọ́ àbó ń kun nǹkan lọ́dà àbí ó ń pe àpè mára nǹkan fọwọ́ dájìl lábọ́ sọ pé nìyẹn dájìl ni hada rajul dájìl arákùnrin dájìl àwọn hada rajul dajjal arákùnrin yìí dajjal ni àti ẹni tí ó máa ń kó nǹkan lọ́dà tó ṣe pé kò ní jẹ́ káwọn èèyàn rí nǹkan yẹn bó ṣe jẹ́ gangan ẹni tí ń pe àpèmọ́ra nǹkan tí ó sí lára rẹ̀ wọ́n ní jámúrò rẹ̀ òun ni dàjáàjìlá dàjáàjìlá dàjáàjìlá dájàlá ṣe ìta wọ́n ti lárúbá sọ ikú dájàlá ṣe ìta ràpọ́ọ̀bù ìtumọ̀ rẹ̀ ni pé ó bo nǹkan yẹn ó bo nǹkan yẹn tí lárúbá sọ pé dájàlá àlùbáyíra ìtumọ̀ rẹ̀ ni pé tọ́lá òbí dùjàlá ó kùn ún pẹ̀lú dùjàlá kí ń pè ní dùjàlá òun náà ni ta irú tá máa fi ń ṣe títì yẹn so wọn á fi kún ara ẹran tó ṣe wípé ẹran yẹn ní àrùn ní ara so ń wá fi kún ara ẹ̀ láti lè fi kí ọ àrùn yẹn wàtújẹlẹ sèfà nàmá ní èèyàn tàjálà àṣẹ ìfìdá mà wá àhù bímá ìbáàbí ìtumọ̀ ẹni pé ó kùn ní ọ̀dà góòdù ó fi omi góòdù kún pé pẹ́ni tó bá ń wò yóò ní ìdá góòdù ni. wàá tàjálà lọ́kọ́ wọ́n máa ní ìyẹn gbẹ̀dálà alhaq yàní labasa omi baatil ó da pọ̀ mọ́ òdodo àìmọ́ irọ́ ó da irọ́ pọ̀ mọ́ òdodo sọláta eléyìí ta ti síwájú àmọ́ àmọ́ ìtumọ̀ àdàjáàlì àdàjáàlì yàní alkaadu ẹni tó ń parọ́ yàní almumawih ẹni tó ṣe wípé ó ń kun nǹkan lọ́dà yàní almudda'i máa lè sọ̀fì ẹni tó ń pè mọ́ rẹ̀ ní tí ó kì í ṣàrẹ̀ ní tí ó sì lára ẹ̀ ní kúọ́lítì ẹnìyẹn wá ń pè mọ́ rẹ̀ ṣùgbọ́n lárúbáwá ni òun ló pàtó jẹ́ pé ìkánú àwọn àfa ó lo fáfá mi torí pé àfa yẹn sọ ọ̀rọ̀ bí ọ̀rọ̀ yẹn ò ṣe rí onídàjálù mí nà dàjàjìlá lágbájá dajjal ni lára àwọn la kò ń ṣe dajjal tí a fẹ́ sọ̀rọ̀ nǹkan yìí kò ń làbá yẹn gbà lérò that is òpòrò èèyàn nínú àwọn òpòrò yaani kazab minal kazibi nǹkan tó gbà lérò yẹn torí pé kó sọ ìtàn rẹ̀ ó lẹ̀ ẹ́ mọ́ bí tó ṣe wípé kò kì í ṣe ìyẹn nìpìlẹ̀ afá yẹn ìgbà tó wá òyìn lágbájá dàjálù nínú tẹ́jà àjìlá tó ọ̀tọ̀ nípa ń sọ lárúbáwá lásán ọ̀tọ̀ ní wípé ìta àgbàlérò òun ni tí anábíwá Muhammad sallallahu alayhi wa sallam tó sọ so tabala ń wá ìṣọ́ pẹ̀lú ọlọ́run ọba níbi aburú àdàjálù àwọn àbá àmọ́ sọ yìí àdàjálù akbar àdàjálù akbar torí pé àwọn dàjálù wọ́n pọ̀ àwọn tó ṣe pé wọ́n ń da nǹkan rú bákan náà wọ́n ń parọ́ wọ́n ń pèpè mọ́ra wọ́n ń pe àpè mọ́ra nǹkan oríṣiríṣi tí ó sì lára wọn pọ̀ ṣùgbọ́n èyí tó ń bẹnu hadithi yìí òun náà ni àdàjálù al dàjà tó ṣe pé òun ni ó fi lágbára jùlọ àwọn dàjálù ń pọ̀ anabiwa muhammad sallallahu alayhi wa sallam nínú hadithi alimami muslim tí wọ́n gbà wá láti ọ̀dọ̀ abu huraira ta radiyallahu anhu wọ́n ní òjúṣe ọlọ́wọ́ bá sọ wípé la taqumu as-sa'atu hatta yub'atha dajjalun kazzabun alkiyama ò ní wáyé ayé ò ní wá sópin àyàfi kí àwọn dajjalun kazzabun wọ́n gbé wọn dìde anabi sallallahu alaihi wasallam ní qariban min salatin tó ṣe pé wọ́n fẹ́ tóbi tààtì kulluhum yaz'um annahu rasulullah ìkọ̀kan nu wọn yóò sọ bí òjíṣẹ́ ọlọ́run ọba lòun káfẹ́ ló ń belé onígbé anabi sallallahu alaihi wasallam ayé òní wá sópin alikiyamu òní ṣẹlẹ̀ àti kó ṣe pé kí ni àwọn dajalun kadhabun qariban min salafin àwọn dajalun àtìmọ̀túmọ̀ dajal kadhabun òkúrọ́ tó ṣe kí wọ́n á tóbi táàtì àbítán bá gbé wọn dìde kulluhum yaz'umu annahu rasulullah ìkọ̀ọ̀kan wọn yóò máa kílèmù kó dìṣẹ́ ọlọ́wọ́n ọba lòun so jama ẹni tó sọ pé òjíṣẹ́ ọlọ́wọ́n ọba ni mí tí ó kì í ṣe òjíṣẹ́ ọlọ́wọ́n ọba èṣù kí ni irú bẹ? bẹ́ẹ̀ ajá lẹ́ánà ìdáa máa lè sọ̀fì ìjì ò sí lára rẹ̀ ó mara rẹ̀ Ọwụwa káàbì ọkpụrụ èèyàn tún ni fàwọ́ mo máa wù yìí ẹni tó ṣe pé ó ń kun nǹkan láró fáwọn èèyàn ó ń kun lọ́dá onírú èèyàn bẹ́ẹ̀ sanabuwa Muhammad sallallahu alaihi wa sallam sọ̀rọ̀ ń àwọn eléyìí wọ́n lè sí ìjẹ́ òjíṣẹ́ Ọlọ́run bẹ́ẹ̀ ni ipò tó fi ga jùlọ nínú ipò tí ọmọ ènìyàn lè wà òun náà ní kíni ipò àrùsàlà kó jẹ́ òjíṣẹ́ ọlọ́run ọba ipò ànúbọ̀wà kó jẹ́ ànábì ọlọ́run ọba àwọn kan wó sùnsùn wọ́n ṣe ìdíyà olóbọ̀wà wọ́n pera wọn ní ànábì lára wọn ní ẹni tí a mọ̀ sí Musaylimatu al-Kadhdhab tó wá láti ìlú Yamama irú ẹni yìí ó pèrè lánàbí ọlọ́run ọba síwájú kánàbí tó kúrò láyé ló ti pèrè lánàbí ọlọ́run ọba kí ló mú pèrè lánàbí ọlọ́run ọba òun náà ń wá ipò ó wo ipò tí anabi muhammad sallallahu alaihi wa sallam wáyé àkóyẹkùn náà lè wà nírúkọ yẹn òun náà bá pèrè ní anabi ọlọ́run àwọn èèyàn rẹ̀ ní àwọn abanu anífa àwọn náà bá rọ tẹ̀lé ọgọrọ ọpọlọpọ mi ẹlòmíì fi anabi muhammad sallallahu alaihi wa sallam lẹ́wọ̀n sọlọ pé kọ́lọ́n ọba kó ṣàánú wa má dààmú wa ẹlòmíì tí gba islam abóhun ṣe sunna islam tó gbà sunna tó lóun ṣe sunna ìdílé rẹ̀ ni sunna àwọn èèyàn àbí súnà àfààrẹ dàbí gbogbo alùsúnà alùsúnà ni wá àwa sálàfí àwa sálàfí torí pé àfààrẹ náà ń lọ bó ṣe ń lọ ni o torí pé àwọn èèyàn rẹ̀ wọ́n ń lọ bẹ́ẹ̀ ni ìjọ tó bá rí i pé ìkankan fẹ́ mú mistake wá fàfà àwọn àbí èèyàn àbí àwọn ìdílé òun ibi táwọn ìdílé rẹ̀ bá lọ ni ó lọ ìgbà tí ẹni yìí pèpè èpè mára nípa nàbí ọlọ́run ọba aráwọn tó kú tẹ̀lé nínú ìdílé rẹ̀ náà tó ló jẹ́ pé a gbọ́dọ̀ máa ṣẹ́ka ara wa dáadáa kò fẹ́ ṣe súnà bó ti súnà ó ṣe pé ẹni tó súnmọ́ ẹ jùlọ tó bá yẹ kúrò lórí ìlànà òtítọ́ ìyẹn ò gbọ́dọ̀ jẹ́ orí fífọ́ fún ọ tí wàá fi sọ pé o fẹ́ máa gbárata fún ìwọ ní wàá dẹni tí ó máa sọ jàngàjàngà ó máa ṣe kébékébé rárá ìlàfẹ́ ló ń gbélé yìí òní pé mùsùlùmí mọ̀tò ìjàmbá ó fi ìmọ̀ra ìjánabi ọlọ́wọ́ ọba. ìjọba àwọn tá a rọ́ọ̀tà lé inú àwọn yẹn nígbà ọgbà ọmọ wa ilé rẹ̀ ká dúró jì ọmọ wa lélẹ̀ ó yẹ kí a dúró jì. lára àwọn tó pèpè àpèmọ́ra ànábì òun náà lẹni tí a mọ̀ al-aswad al-ansi ọmọ yemen èyí náà ipò lòun náà ló fi pèrè ẹ̀ lánàbí sallallahu alaihi wasallam ó pèrè ẹ̀ ní ànábì tàbí sọ pèrè ẹ̀ pèrè sí ipò ànábì Muhammad sallallahu alaihi wasallam. so àwọn èèyàn kan náà tó rọ́tẹ̀ láwọn yìí náà nínú àwọn tí wọ́n jẹ́ àwọn aráàlú ẹ̀yìn so a rí wípé tó ní í ṣe pẹ̀lú geography máa tẹ̀ lórí ìṣìnà àwọn èèyàn gbà mí àwọn méjèèjì tá a sọ yìí àti àwọn èèyàn gbógun tì wọ́n lásìkò Abubakar radiyallahu anhu ó ṣe wípé títàsíkò títí al-asọ̀dọ̀ àǹtí látàsíkò anábíwá Muhammad sallallahu alaihi wasallam wọ́n ti gbógun tì ibi kan padà pa ni àwọn àwọn èèyàn ti Yamama lásìkò Abubakar radiyallahu anhu wọ́n gbógun tì wọ́n apart from àwọn méjèèjì àwọn míì náà tó pe àgbèmọ́ra ànábì lára wọn ni tí wọ́n ń pè ní tulehatu al-asadi tulehatu òun náà pe àpèmọ́ra pé ànábì lò òun gba islam létà ó ṣe kí ni ó pe àpèmọ́ra ìjánabi ọlọ́wọ́n bá àwọn kan náà rọ́tẹ̀lé òun náà ṣùgbọ́n gbà tó yá tó ti pé wọ́n dì fi tiẹ̀ níbi ogun òun padà tún padà sínú islam ó lè ṣe ìgbìyànjú púpọ̀ kó jagun sínú islam tí wọ́n fi ṣí àwọn ìlú bíi kọ̀dísíyà ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kó tó di pé òun padà wá kú lójú ogun ṣùgbọ́n òun padà sínú Islam lára rẹ̀ àwọn tó pe àpèmọ́ra ìjánabi òun náà ni arábìnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ àṣàjà òun náà pe rẹ̀ lánàbí ọlọ́run ẹni yìí wọ́n tiẹ̀ lóhun fẹ́ Musaylimatul Kazzab Musaylima wo pé eléyìí tó pe rẹ̀ lánàbí ọlọ́run àfẹ́yẹ́ká ah, lè jọ ṣe papọ̀ àti tó ń bá mú babẹ́ obìnrin kúkú lòun tó ń mú babẹ́ ni so ó mú babẹ́ ó fẹ́ so lẹ́yìn ìgbà yẹn ìyẹn padà padà sínú Islam náà so àsàjà òun padà sínú Islam bákan náà Tulaihatul Asadi òun padà sínú Islam Musailimatul Kazzab al-Aswadul Ansi àwọn eléyìí wọ́n padà sínú Islam sọ̀nàbù wa muhammad sallallahu alaihi wa sallam ní látàkù musfàcàtù hàtà yubacasa dajjalun kadhabun qariban min salatin kulluhum yazcum annahu rasulullah anabi ní ayé òní wá sópin àfi kẹrẹ àwọn èèyàn tí ó mọ̀ pẹ̀lú àwọn ní ànábì ọlọ́mọba tó ṣe fún wa tóbi táàsì ìkíní kọ̀ọ̀kan wọn yóò máa pèrè ní Rasulullah òjíṣẹ́ ọlọ́mọba ẹni tó pèrè ní òjíṣẹ́ ọlọ́wọ́n bá tó ṣe ti àwùnúbó wa fàwọ́ dàjà ẹni tó pèrè ní ànábì ọlọ́wọ́n bá tí ó ń ṣe ànábì ọlọ́wọ́n bá fàwọ́ kàdáàbù òkúrò èèyàn ni mo máa wè onírú èèyàn bẹ́ẹ̀ tó ló jẹ́ gbólóhùn àtàjù kò ní kí a parọ́ ká àpèmára tí ó ń ṣe òótọ́ a kú nǹkan lọ́dà sògbólóhùn dajjal òun lẹni tó ń ṣe irú nǹkan báyìí ṣùgbọ́n níbi wa muhammad sallallahu alaihi wa sallam ó sọ nípa ẹni tí ó pè rẹ̀ ní ànábì ọlọ́run ọba ṣùgbọ́n kò ń ṣe ànábì ọlọ́run ọba àwọn apọ̀ jantirẹrẹ lára rẹ̀ òun ni tó ṣẹlẹ̀ ní àsìkò tí ó pẹ́ púpọ̀ ẹni tá a mọ̀ sí miza gulam ahmed gulam ahmed ìtumọ̀ rẹ̀ ní ọ̀dọ̀ tiwọn òun ni khadimu ahmad ẹni tó ń ṣe bọ̀ yìí sí ahmad tani ahmad tán rí fẹ́ sí òun náà ni anabuwa muhammad sallallahu alayhi wa sallam so pèrè ẹni khadimu ahmad ẹni tó ń ṣe bọ̀ yìí sí anabi orúkọ ẹni miza miza gulam ahmad alqadiyani ọmọ india ni ní tó fọ́ sí pakistan nísìnyí ẹni náà ó pe rẹ ní ànábì ọlọ́wọ́n ọba fún àwọn èèyàn so díẹ̀díẹ̀ ó já Ahmed yẹn kúrò ó padà wá pe rẹ ní kíni ó pe rẹ ní kíni orúkọ rẹ ò kì í ṣe Ahmad Gulam Ahmed, àti ẹni tó ń ṣe pọ̀ yìí sí Ahmad ìyẹn ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ló pe rẹ tẹ́lẹ̀ míza lórúkọ ẹ̀ so ó wá já yẹn kúrò mbẹ ó padà wá ń pèrè ní ahmed láti lè fi sọ pé ànábì ọlọ́run ọba lòun náà àwọn àpèjúwe lélẹ́yìn àwọn míì náà ń bẹ bẹ́ẹ̀ wọ́n ṣe pẹ́ lómi inú o mọ̀ tó ṣe pé wọ́n á pe àpèmọ́ra ìgánẹ́bí tó ṣe pé gbogbo wọn dẹ̀ ní ìtajà lónìí wọn kazabun òpùrọ́ ni wọ́n kí ló máa ń mú àwọn èèyàn ṣerú nǹkan báyìí ọ̀pọ̀lọpọ̀ ọgbà ipò àbí ìwà owó àbí ìwà iyì ló máa ń mú àwọn èèyàn ṣerú nǹkan bẹ́ẹ̀ tẹ́lẹ̀ lómi nísìnyí tó ṣe wípé àwọn èèyàn wọn àmọ́ mọ ìmọ̀ ṣùgbọ́n kàn rí pé àwọn àfáà kan ah, àwọn náà lórúkọ bóla ló ṣe lórúkọ yóò bá bẹ̀rẹ̀ yóò mọ parọ́ fáwọn èèyàn ibi tí o ti kéwú yóò ló ń kéwú bẹ́ẹ̀ nítorí pé ó fẹ́ kó àwọn èèyàn jẹ nítorí pé ó fẹ́ kó àwọn èèyàn sábẹ́ ní tí ò ní quality tí ò ní ní quality ni ó fi àpèmọ́ra nǹkan yẹn fàwọn dajjal dajjal ni lédè Lárúbáwá torí pé gbogbo ẹni tó bá ti ń pe àpèmọ́ra nǹkan tí ó kì í ṣe ti àbò ń sọ̀rọ̀ bọ́rọ̀ yìí ò ṣe rí àwọn Lárúbáwá pè ní dajjal so ẹni yìí this is Musaylimatul Kadhab àtàwọn míì tó ṣe wípé wọ́n kú lórí irú nǹkan báyìí kí tó sún wọn débi nǹkan yìí náà ní káwọn wápo àbẹ́ni tó bí ní ipò kan ká máa jowú gbókè ó ti jẹ́ pòun nìkan eléyìí ni ó mẹ́lòmí dìklẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí ànábì ọlọ́run ọba sọwọ́ àwọn eléyìí náà dàjàlú ni wọ́n gẹ́gẹ́ bí ti ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó sọ wípé. ولا تقوم الساعة حتى يبعث دجالون كذابون قريبا من ثلاثين كلهم يزعم أنه رسول الله ayé òní wá sópin àfi kó ṣe wípé àwọn òpòrò èèyàn kan ó dìde tí wọn ó súnmọ́ bíi táàtì tí kọ̀ọ̀kan nu wa tí ó mọ pèrè ní òjíṣẹ́ Ọlọ́run ọba. bákan náà Abu Hurairah radiyallahu anhu وفي توا جابوا شيء بين صحيح مسلم بكنا لا تروى نبوة محمد صلى الله عليه وسلم كيف يعني صلى الله عليه وسلم سوف يكون في آخر الزمان دجالون كذابون يكون في آخر الزمان دجالون كذابون طيب أم بوا سوف ديه دي أمارا ودجالون أتما دجال أتما دجال, أتما دجال. àwọn dajjalun azabun àmàrí wọn àwọn òkúrò èèyàn tó ṣe wípé ya'tunakum minal ahadith wọn ò máa sọ fún yín àwọn ọ̀rọ̀ kan tó ṣe pé bí malam tasma'u antum wala aba'ukum àwọn ọ̀rọ̀ tó ṣe pé ìyìn àtàwọn bàbá yín ò gbọ́rú ẹ̀rí ni wọ́n máa gbélé ọ̀rọ̀ fún yín ya'tunakum من الأحاديث بما لم تسمعوا أنتم ولا آباؤكم فإياكم وإياهم Ànábì ní tẹ́ bá ti rán àwọn èèyàn bẹ́ẹ̀ ẹ ṣọ́ra fún wọn ẹ ṣọ́ra fún wọn la yudillunakum wala yaftinunakum ká má ṣe kí ni ká má sọ yín nù ẹ má jẹ́ sọ yín nù ẹ má jẹ́ kó dààmú bá yín ẹ yẹra fún wọn àdìsí eléyìí tún yàtọ̀ sí ìtaka ìtaka lẹ́ẹ̀kan òun ní í ṣe pẹ̀lú àwọn tán pe àpèmọ́ra ànábì ọlọ́wọ́n ọba eléyìí òun ní í ṣe pẹ̀lú gbogbo ẹni tó ṣe wípé àwọn nǹkan tó ti wà establish inú ẹ̀sìn wa wọ́n fẹ́ dàrú wọ́n fẹ́ da àwọn nǹkan ẹrú bí ká máa dá ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam dànù káláwọn òdìgbàgbọ́nù hadith àmọ́ kálá àdìsí yẹn

àwọn wòlò anabi sallallahu alaihi wasallam dájú ọ̀rọ̀ kọ dájú ọ̀rọ̀ kọ àwọn sàhábà ridwanullahi alaihim bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ yẹn bá wa tá a wá lẹ́yìn àwọn sàhábà ridwanullahi alaihim àwa tá a wá lẹ́yìn wọn náà nípa pé àwọn èèyàn ó máa pa irọ́ lóríṣiríṣi ya'tunakum wọ́n máa mú wá fún yín nípa hadith àwọn ọ̀rọ̀ bima lam tasma'u antum wala aba'ukum ẹ̀yìn àtàwọn bàbá yín ò gbọ́ ni wọ́n máa sọ fún yín bí wà tó ṣe pé ẹ̀sìn òye yín mọ́ anabi sallallahu alaihi wasallam ní fa iyyakum wa iyyahum ẹ ṣọ́ra fún ọ ẹ má lọ sọ́dọ̀ wọn tẹ́lẹ̀ ìlú kan tó jẹ́ pé tá a bá ti rí ẹni tó ṣe pé ó mú nǹkan tuntun tá a mọ̀ ń pa rẹ̀ ó mú wá a yẹra fúnrú èèyàn bẹ́ẹ̀ a máa ń jìnnà sí ẹni tó ń gbé nǹkan tuntun wọnú ẹ̀sìn ni ẹ̀sìn wa nǹkan tó ti pé ni àwọn ará èèyàn kan tó ṣe wípé ó ń gbé nǹkan tí ó ń ṣàrẹ ẹ̀sìn á yẹra fúrú èèyàn bẹ́ẹ̀ ẹni tó bá ń gbé nǹkan tí ó ń ṣàrẹ ẹ̀sìn á yẹra fún torí kó mọ̀ kó bá wa anamsọ láàtàmì la yudillunakum wa la yaftinunakum kọ́mọ lọ kó ìdààmú bá yín kọ́mọ lọ sọ yín nù Sheikh Abdul Muhsin Al-Abbad ìgbà tí wọ́n ń kọ́mẹ́ǹtì lórí hadith míì tí ó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ dajjalu gẹ́gẹ́ fún rẹ̀ ìyẹn dajjal al-akbar àwọn náà wá sọ lórí ẹ̀ hadithi ó jẹ́ hadithi imran bin hussein radiyallahu anhu ìkànnú àwọn sàábì anábọ̀ muhammad sallallahu alaihi wa sallam tí alimam ahmad fún gbà wà wákanáà alimam abu dawud wọ́n gbà wà nù tíra wọn oni kọ́la rasulullahi sallallahu alaihi wasallam man sami abdajjal ẹni tó bá gbọ́ tó bá ń bẹ láyé ńgbà tí dajjal àti àdàjálù akbar dajjal sí ànábi ń sọ̀rọ̀ ń pẹ̀ fáwọn sàábé sáàṣì padà sọ̀rọ̀ díẹ̀ ń pẹ́ ẹni tó bá gbọ́ nígbà tí dajjal bá dé ànábi ní faliyẹ́ na anhu ó jìnà sí ni ó kó jìnà sí. àwa wo ọ̀rọ̀ anabi sallallahu alaihi wasallam tá a kà láìpẹ́ yìí nígbà anabi wa muhammad sallallahu alaihi wasallam ní yakunu fi akhir zama dajjalun kadhabun àwọn dajjalun wo ma bẹ ní ìparí ayé anabi wa muhammad sallallahu alaihi wasallam ní kíni ya'tunakum min al-ahadith bima lam tasma'u antum wala aba'ukum iyyakum wa iyyahum. kí ló ní ká ṣe bẹ́ẹ̀ ó ní ká jìnà sí wọn àwọn tó yẹ kí ẹ̀sìn táwọn sàábé ti ṣe ó tún láwọn fẹ́ tu bákan àwọn fẹ́ tún ṣàlàyé ẹ̀ bákan níyì tó yàtọ̀ sí táwọn sàábé kúré lórí ànábi nípa ìyákùn wà ìyáhùn ẹ̀ jìnà sí wọn láyé ó dín lónàkùn wà láà ẹ̀ fínú nàkùn similar thing anabi wa sọ nípa adajalul akbar ó nsẹ́mi àbí dajal ẹni tó bá gbọ́ nípa adajal fàlíyẹ́n àánbù kí ló yàn bẹ́ẹ̀ kó jìnà sí kí ló yàn bẹ́ẹ̀ kó jìnà sí. fọwọ́láhì àdámísọ̀ lásán mo fi ọlọ́mọ bàbúrà inna rajul la ya'tihi wa huwa yahsibu aw yahsabu annahu mu'minun. èyí ó lọ bá dàjáàlù gbà mí wa huwa yahsibu annahu mu'minun tí ó rò pé kí ni mùmìnì ni fàyẹ̀tàhù yóò wá tẹ̀lé mímọ̀ yẹ́bọ̀ àṣùdí ìmìnà ṣubuhat látara àwọn ìrújú tí àdàjálù akbar tí ó máa kólẹ̀ àwọn ìrújú tí ó máa kólẹ̀ látara àwọn ìrújú yẹn àwọn kan tó ṣe pé tíyẹn bá ń rí ìyẹn náà fẹ́ máa gbàtàn jẹ pé ah fúnra ẹ̀ pẹ́ nìyí orí òdòdó ló wà o fúnra ẹ̀ pẹ́ nìyí ní tó pẹ́rẹ́ ẹ̀ ní o náà ló jẹ́ o látara àwọn kan tí ó máa mú wá ní àwọn ṣubuhat kí lànà ìbúra Muhammad sallallahu alaihi wa sallam kí ló sọ fún wa ó ní fàyẹ́n àhánbù ó jìnà sí i sọlọ jẹ́ pé ìpìlẹ̀ òun ni pé oníbíbíà a máa ń yẹra fún un ní ìpìlẹ̀ yẹn aláṣù ìlmùkẹ́lẹ́ àyùsànà ìpìlẹ̀ òun ni kí ni ká yẹra fún oníbíbíà ni à ń darapọ̀ mọ́ wọn nípìlẹ̀ ìpìlẹ̀ nìyẹn torí pé dajjal anabi wa muhammad sallallahu alaihi wa sallam ni man sami abi dajjal falyen ahangu ó jìnnà sí mi má súnmọ́ anabi sallallahu alaihi wa sallam ni fa iyyakum wa iyyahum ẹ ṣọ́ra fún wa la yudillunakum wa la yaftinunakum kọ́mọ́ lọ sọ inú kọ́mọ́ lọ kó yín sínú ìdààmú ìyẹn àwọn tí wọ́n jẹ́ kí nájẹ́ dàjà ájílá tí wọ́n tó àtẹ̀jálù akbar gan a máa ń yẹra fún wọn. sọ̀rọ̀ jẹ́ pé nígbà míì àwọn àfáà súnà oníbídí àkàlẹ́ lòun fẹ́ bí wọ́n ṣe nìkọ́ ọ̀ṣun wọn láwọn wà interested. ó ṣe pé wọn à lè dojú ẹ̀kọ́ ó ṣe pé wọn à lè kojú rẹ̀ wọn à dojú kọ́. ṣùgbọ́n nǹkan tó ń ṣẹlẹ̀ ni pé ó pọ́sibù ẹnu ẹ̀ dùn ibi tó bá ti ń pìrìsẹ́ǹtì ọ̀rọ̀ ẹ̀ ní àárínú àwọn àwáàmù àwọn lé pípù tó ń gbọ́rọ̀ rẹ̀ ẹlòmíràn ní ọkùnrin rẹ̀ pìrìsẹ́ǹtì ọ̀rọ̀ yẹn dáadáa ó kúrò ẹ̀rí wá náà látàrẹ̀ yóò wá àtúnjẹ pẹ̀lú ẹ̀ so àwọn àfa wọn ń fẹ́ ń ṣe dìbéètì pẹ̀lú àwọn oníbíbí àpọ̀bílíkì ń gbà mí kò ń ṣe torí nǹkan kan torí àwọn èèyàn tó ṣe pé wọ́n ó gbàtànjẹ pẹ̀lú ẹ̀ torí àwọn èèyàn tí ó gbàtànjẹ kò ń ṣe pé àfa yẹn ni ó gbàtànjẹ ṣùgbọ́n àwọn tí ó gbàtànjẹ pẹ̀lú ẹ̀ torí pé àlásùlù nígbà nìkan tó bá jẹ́ oníbídíà àmọ́ yẹra fún ni torí kó má kó fáírọ́ọ̀sì ẹ̀ràn wá àbí kó má kó fáírọ́ọ̀sì ẹ̀ràn àwọn ẹlòmíì náà lára ẹ̀rí dẹ̀ ni anábọ̀ Muhammad sallallahu alaihi onímọ̀ sẹ́mi àbí dajjal falyana anhu. ẹni tí o bá gbọ́n pa dajjal kò jìnà sí lórí kíkí ni anábì ní fa mo fi ọlọ́wọ́n bá bóra inna rajul èèyàn gbà míì tó ṣe wípé yẹtùbáwù yóò tẹ̀lé wọ̀yà sábòwù yà sábò anáhùnmù nínú tí ó rò pé mú mi ní ni yóò wá tẹ̀lé lórí eléyìí lèmọ́ bí àti mìíràn ṣubuhat látara àwọn ìrújú òṣèpọ̀ ń kó kalẹ̀ àríkàràbìnrin látara àwọn ìrújú ọbẹ̀rẹ̀ sọ pé nǹkan ìrújú òní tí ó kì í ṣe evidence òṣèpẹ́ni tó ń sọ̀rọ̀ ń present the evidence tó bá jẹ́ni tó ṣe pé ẹnu ẹ̀ dùn ní àwọn èèyàn bá tàn jẹ pẹ̀lú ẹ̀ wọ́n fọlù fún eléyìí ló fi jẹ́ pé ìpìlẹ̀ ní kíyàn avoid ẹni tó jó ní bíyà sheikh abdulmusin abba jẹ́ni mo sọ lẹ́ẹ̀kan àwọn ni wàyústafadu min adal hadith àmọ́ gbọ́yé ń bi hadith yìí alìtìáàdù àn áhàlì bíbá yìí ibi ká jìnà sí àwọn oníbíyà alìtìáàdù àn áhàlì bíbá yìí ájìnà sí àwọn oníbídíà wọ́n mú já alábàtú hóm àti ká máa bá wọn jòkó lè káwọ́ ní hím dàjàjìlá tán torí pé dàjàjìlá ni wọ́n òpùrọ́ ni wọ́n wọ́n máa kún nǹkan lọ́dà fún wa ni wọ́n máa pa láró nǹkan tí òun ṣòdodo wọn ó sọ dòdodo fún wa nǹkan tí ò sí lára máa gbé wọn máa gbé mára ìkọ́ni dàjàjìlá tán nítorí pé bàjájìlá ni wọn. wa khawfan min shubuhatihim bákan náà nítorí ìbẹ̀rù fún àwọn ìrújú tí wọ́n kó kalẹ̀. fal-insanu alladhi laysa 'indahu basira wọ́n lẹ́ni tí ò bá ní mọ́ قد يتأثر بما عندهم من الفصاحة والبلاغة ó lè lọ ní ìlàpá látara gúngun ẹnu wọn àti ìgbọ́kọ̀kalẹ̀ wọn illa man asama Allah àfẹnitọ́lọ̀ ń bá kó yọ lókù wàlíhàbà torí eléyìí fàlíkì àádọ́ amúrú mọ́tò kájínà sí àwọn oníbíbíà nǹkan tí ẹ̀sìn fẹ́ lọ́dọ̀ wa ni wàlíhìkìmọ̀tù min khuruji dajjal wọ́n ní ọgbọ́n tó ń bẹ́ níbi pé dajjal wá sáyé nǹkan sẹ́lẹ̀ lè béèrè pé ah ìgbà tó ṣe pé dajjal burú tó bá ṣe padà mọ́ sọ́yì kí ló fà á tó fi wá wá sáyé wọ́n sọ fún wọn pé an yatabayyana al-muwaffaq min al-maqzul ẹni tí ọlọ́run owó fi ṣe kò ń gẹ́rẹ́ àtẹni tó ṣe wípé wọ́n dagun láti kí ọ̀rọ̀ wọn lè bá clear táwọn èèyàn wa yatabayyanu man huwa qawiyul iman mimman huwa da'iful iman ẹni tó ṣe pé ìmánì rẹ̀ orin ilẹ̀ dáadáa àti ẹni tó ṣe wípé ìmánì rẹ̀ lẹ ká lè mọ̀ ṣe kí ni ká lè mọ̀ wọ́n yàtọ̀ síra wọn. so Dajjal trial ló jẹ́ ọlọ́run ọba gbé e kalẹ̀ nítorí kí àwọn èèyàn tí wọ́n dúró déédéé kán lè dúró déédéé lórí òdodo lórí nǹkan tó clear àwọn tó ṣe wípé ìmánì wọ́n dẹ̀ yẹ náà kí ìmánì wọ́n lè yẹ lórí clarity eléyìí sọ fún wa wípé àjáàl àjáàl akbar àdájáàl akbar àbí gbogbo àwọn dàjáàjìlá àmọ́ yẹra fún ẹni èmi alóhùn lọ lẹ́kṣọ̀ èèyàn kan tó jó ní bídíà ẹ̀mú kò fẹ́ lọ kó àwọn ìlú tó máa ń kó wa nì nígbà táwọn àlè ṣe rọ́ọ̀dù ẹ̀ eléyìí máa ń léwu gan-an ó máa ń léwu wàláhì ẹni tó jẹ́ àfáà gan gbọ́dọ̀ máa bẹ̀rù torí pé àmọye àwọn àfáà gan náà ti kó sírú nǹkan báyìí tẹ́lẹ̀ mi padà yàyàkuyà kó náà padà wá di dàjálù nínú dajajila a máa gbọ́ èèyàn kan tí wọ́n ń pè ní abdullahi nafisi abdullahi anafisi ọmọ sọ́rí alkọ̀síìmì rádà abdullahi alkọ̀síìmì abdullahi nafisi náà wà yíyún sí ń bẹ láyé ọmọ kuwait lòun ṣùgbọ́n ní tí a ń sọ abdullahi alkọ̀síìmì ọmọ kọ̀síìm lòun ní saudi ẹni wọ́n bí ní nǹkan bí 1907 or so. ẹni yìí ó kéwú ó struggle ó kéwú ó mú nǹkan ẹ̀sìn ìgbà tó kéwú dé lẹ́wù sànàwí ní Saudi ó para kúrò mbẹ ó lọ sí Egypt ó tún lọ kéwú mbẹ ní ṣókí ìgbà tó dé Egypt ó kéwú dáadáa ó wọ Asia rí wọ́n ń pe àfa kan ní lára àwọn àfa Asia rí ni. orúkọ rẹ̀ ń jẹ́ Yusuf Tẹ́lẹ̀wì ẹni yìí ó kọ tíra tó fi ń tako àkídà tí à ń képe sí i táwọn tó máa ń pè ní kíni tẹ̀lé àkídà tó lè wá Wàhábíyà àfa yìí ó kọ tíra tó fi ń tako àwọn tó ń sọ yìí pé a lè máa lọ yíra mọ́bi sàárè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kálá ń fi àwọn ẹni ọlọ́run à ń fi wọ́n ṣàkàtọ̀ lọ sọ́dọ̀ ọlọ́run bá ká máa pè wọ́n àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó kọ tíra láti lè fi ṣe rọ́dù fún àwọn yìí ẹni tí a pè ní Abdullahi Qasimi yìí ìgbà tí ó wá rí tíra yìí òun àti student ní Al-Azhar University ó wá kọ reputation ó kọ rejoinder fún tíra yìí tí ó pè ní Al-Buruq An-Najdiyyah Al-Buruq an kí ló ń pè ní Al-Buruq plural ni singular rẹ̀ ni barku òun náà ni mànàmáná mànàmáná tó wá láti ìlú nashti níyì tó ń gbádànù òkùnkùn àpáàtà màsí àtijọ́ yìí tíra yìí wọ́n ló fọ́ àfa ìlẹ́nu tàbí tó fọ́ tíra tí yusufu dájáwí tó kọ ó fọ́ lẹ́nu nífọ̀kúfọ̀ títí ojú ti àfa yìí gan-an abẹ́ àrẹ àwọn àfa àgbààgbà ní azari wọ́n ṣe ìjòkó lórí a ah, ọmọ burúkú lọ́wọ́ yìí a ní láti expel yẹ ni so wọ́n ní láti expel yẹ Abdullahi Qasimi Abdullahi bin Ali al-Qasimi wọ́n ní láti expel yẹ kúrò afa kan bẹ tán pè ní Rasheed Ridho òun náà ṣe ìgbìyànjú kán má bàtẹ kán má yọ torí pé òun náà fi síbi irú ròrí tí Abdullahi al tó fi sí kò sọpọ́ọ̀tì ìlànà àwọn afáàzí àrí kò sọpọ́ọ̀tì ìlànà ẹ̀ so òun náà fi síbi kí kọ̀sẹ́yìn fi sí díẹ̀ ó fẹ́ láti ṣìpẹ̀ fún wọn àgbà wọn rọ̀sìkéètì ẹ̀ ọmọ iṣẹ́ dúró níbi kan rọ̀sìkéètì kan wọn rọ̀sìkéètì òun wọn rọ̀sìkéètì ẹ̀ kó tó rẹ̀ ju àkírà yẹn lẹ́yìn ó sì dúró lórí ẹ̀ ẹlòmíràn tún kọtíra míì tó tún bú àkírà táwa lórí ẹ̀ ó tún ṣe ìjọ́jà ṣùgbọ́n kí la fẹ́ lóun bí lẹ́yìn òní tó tọ́jọ́ ṣe ń gorí ọjọ́ tó ná mix papọ̀ mọ́ àwọn yìí àwọn tíra tó kọ ó bẹ̀rẹ̀ sí ní kó jẹ padà débi pé ìgbà tí ó padà kú ó kú lórí kúfùrù yìí ẹni tó ṣe pé ó kọ tíra tó ṣe pé ìró tíra yẹn ní ó kàn dé Saudi tí gbogbo inú àwọn àbáǹtò kúrò àwọn ọmọ lára àwọn ìmáàmù wọn mọ́ṣáláṣí alharam ìyẹn kaaba tó kọ̀mpóòsì poem láti lè fi yin abdullahi kọ́sìmì nípa pé ẹni tá a tún lè fi wé ẹni yìí òní ibùn tèmíà tí afábádé lẹ́bù wípé kí ni ibùn tèmíà náà fi ń wé torí kò sẹ́ni tó máa dojú kọ nú àwọn oníbídíà ni aṣá àwọn ṣàkóṣà ni ṣùgbọ́n ní tá à ń sọ yìí ìgbà tó di pé náà padà wo ara wọn ó ń wo àwọn èèyàn ó ń wo àwọn èèyàn ìdààmú padà bá ó padà di ẹni tó ṣe wípé ó tún kọ tírà láti láti láti lè fi takò àkídà tó ló dolero ìtẹ́lẹ̀ ó wá pé tírà ẹni ààbò ìyẹn àgbàlá àti ṣẹkẹṣẹkẹ ní gbogbo nǹkan tí àwọn àánú ẹ yìí ó wá dẹni tó ṣe pé ó kú lórí kúfúrú ó kú lórí kúfúrú lẹ́tà àwọn sọ fún wa pé ẹ oníbídé àyẹra fún wọn a gbọ́dọ̀ mọ ní tán sọ fún wa ìpínlẹ̀ nípo níbi díà ẹ àpò búùdù àmọ máa jù ó tí mà á jù tó Abdullahi Qasimi ó mà á jù tó ṣùgbọ́n àwọn nǹkan tí máa jẹ́ kéèyàn kó sí páńpẹ́ àwọn adàjáájí làwọn yìí àwọn nǹkan tó pọ̀ ni lára ẹ̀ ní hubbul riasa lára ẹ̀ ní al lára rẹ̀ òun náà ni àyìnbóró àti tíráà ẹlòmíì òun kankan fún rẹ fẹ́ẹ́rí rẹ kó ń wà ń bẹ́ẹ̀ yóò máa sọ pé kí ni òun ti takò ilé òun ti takò ilé ta ló kù tó ń fẹ́ takò ṣètò ló fi sọ pé àfi sọ kẹrẹ bóyá kó lè takò ànábì Muhammad náà sallallahu alaihi wasallam àbóyá kó lè takò ọlọ́run náà Abdullahi Qasimi ó takò gbogbo àwọn èèyàn ó takò wọn ṣètò wa kù ni pé kí ni ó ń takò ọlọ́run tó padà wá takò ọlọ́run ó wá ṣe kí ni ó kú lórí kúfúrú ìmọ̀ súnà ló bẹ̀rẹ̀ ṣùgbọ́n kí ni tó parí ẹ̀ kò ń ṣe pé ìmọ̀ bíbíà nìkan ó kú sórí kí ni orí kúfúrú yìí tó jẹ́ pé àwa tá a bá là ń wá ìmọ̀ káníyàn wa kó mọ́ mọ́ wà á nítorí pé wọn náà ń wá ipò kò fẹ́ káwọn èèyàn mí ẹbí kò fẹ́ káwọn mí ẹbí wáyé tó bá ń bá a lọ bẹ́ẹ̀ kó sún mọ́ kíyàn padà ṣe kí ni ó padà dá ó súnmọ́ kó gbára ṣàgbákò sílòjẹ́gẹ́ àníyàn wa gbọ́dọ̀ pure ìmẹ̀sìn àmọ́ ń wá nítorí tọ́lọ́run ni àdèmọ́ ń wá nítorí pé àfẹ́jẹ́ kí àwọn èèyàn má nàní mo ṣe bótó fún fẹ́ẹ́ àwọn èèyàn máa pariwo orúkọ mi káàkiri sọ àlẹ́ òjìbò kéèyàn jọrọ lójú nígbà míì tó máa ń ti ẹlòmíì yóò padà tì í tí èèlọ kọlu ànábì sallallahu alaihi wasallam tí èèlọ kọlu ọlọ́run ọba gan fún rẹ̀ ọlọ́run ọba kó ṣàánú wa kó yà wá yàrá eléyìí ẹlòmíì gẹ́gẹ́ bí n ta sọ ipò ló ń wá ara wọn kan pèlè àwọn ilé ànábì ọlọ́wọ́n bá àwọn yìí tí wọ́n ń wá ipò ni àná òkú táwọn náà pèlè àwọn ní kaba yìí ẹlòmíì dẹ̀ ní owó ẹlòmíì ń wá so àkíńdà tó ló ń dó ti súnà súnà súnà súnà ìtòrí tó ń rí owó ni tí ò bá rówó nìyí ọwọ́ tún rí bòmí ìtọ́jú tún pín owó yóò fò lọ bẹ̀ èyí ń pọ̀ dáadáa tó ṣe pa àmọ́ rí nìyí ẹlòmí náà tán láwọn kéwù sàwọ́dí tó bá wà ń sàwọ́dí wọn agbé kọ́lọ̀ mi wọ̀ onígbé bẹ̀rẹ̀ lówó ti ń jáde ẹlòmí kan ó fa ṣòkòtò sókè dáadáa tó bá wà nù kíní nínú campus lọ́dọ̀ àwọn àfá ṣùgbọ́n tó bá kàrà sí nàìjíríà ń bíbá yìí yóò dá ṣòkòtò yẹn lẹ̀ padà èèyàn kan ti sọ rí ẹni tó ṣe pé two out ten ní sàwọ́dí nìyí adarumọ̀ sí ìgbà tó parí nìyí ó dẹ̀ mú gbogbo ọgbọ́n rẹ̀ ó fa ó wá ṣe kíni ó fi sínú envelope kó wá sẹ́ǹdì ẹ̀sùn ọlọ́run ìgbé ẹrù yìí ẹni lára àwọn tó jáde náà ló sọ ó ló sọ ọ fún àbúrò rẹ̀ àbúrò ẹ̀ ló sọ ọ fèmí àti nígbà tó ń rí àbúrò ẹ̀ tó ń dáná tó ń gbélé inú iṣẹ́ máa ń dáná iṣẹ́ lẹ́yìn. sẹ́lómi owó ló ń wá yóò bá yín pariwo súnà súnà tó bá rẹ gbowó ń jáde tí yóò bá jáde mẹ́rin sẹ́pẹ́ mi náà wá tún pè sí yóò tún lọ. ló fi jẹ́ gbogbo ṣe gbogbo ẹ tó ń pariwo súnà súnà náà ló gbádùn ẹlòmíín bá yín ṣe é nítorí wípé owó wà ń bẹ̀ yín lápèjúwe ẹlòmíín bá yín ṣe é nítorí púpọ̀ tí rẹ ni tí ó fa lọ́bùnmí. bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yín sìn ó léyìn ẹ̀ kan kọ́lọ́wọ́n bá kó bá wa dá a padà sí dáadáa kò sí yàn kan bí méjì gan wọ́n pe àyàn kan ní áni bòrèkì lára àwọn afá ayẹmẹ mi ọmọ kí wọ́n ṣe mú gbé mi rahmanullah ta'ala ẹni yìí tẹ bá lọ wo àwọn lectures tó ti ṣe lẹ́yìn àwọn beautiful lectures nípa ìdúró déédéé ṣùgbọ́n gbà yóò kọ́ àgbákò nìkan lọ́wọ́ bá kó ṣàánú wa kó ṣe ẹnìkọ̀ọ̀kan wa ẹni tó jẹ́ pírẹsidẹ́ǹtì tí wọ́n bẹ́ẹ̀ sìn àgọ́rọ́bì Mansour Hadi wọ́n bá pè fún fún ní ministerial post ó bá gbà mọ́tẹ́ni ìgbà kìíní oníkọ́lọ́n kò ṣàánú ẹni yìí ni ó ṣàánú àwa náà ẹni wà ń bẹ́ẹ̀ sìn gbogbo nǹkan tí àwọn olóṣèlú máa ń ṣe káàkiri nínú bá wọn ṣe ọ̀rọ̀ ẹ̀dá wàhálà alẹ́ sáàárín àwọn ọmọ tí ó ṣe fún gbìlú sí ẹ̀dá wàhálà alẹ́ láàrin àwọn ọmọ àwọn ọmọ tí wọ́n ṣe kọ̀rọ̀ mi ẹni tá à ń sọ yìí ó close mọ́ ṣe kọ̀rọ̀ bí alimọ́kàlì náà àwọn kan wọ́n fàyà rẹ̀ pé ó ti ṣìnà àwọn kan defend ẹ̀ àwọn apẹ́ntì méjì ní sọ́dí pé wọ́n fàyà ara wọn. sọ ẹni tí kò sí gbogbo àwọn yọmọ yẹn mọ ń ṣe káàkiri lòun náà bá wọn ṣe sí. àáfà ní kò sí tó fẹ́ sọ tí ó ṣe kí ni tí ó jọ lójú ó mọ nǹkan tó mọ̀ ṣùgbọ́n ipò agbára ipò ìdí olórí tó náà ń wá olóhùn change ni kí ni nǹkan tó ṣe ó gba ipò yẹn tán lẹ́tà wọn àti ẹni tó wá jẹ́ president wa ní issue ìyẹn wá ló ń yọ ó bá di pé ó yọ mí mo yọ àmì ìgbà yíyọ sẹ́ni tó jẹ́ vice president ọ́ bí governor bí kan ṣá ọ̀gbẹ́ni ẹni zùbẹ́ so ọ̀hún méjèèjì jọ wá ní the house ni wọ́n ti jọ wá àwọn méjì àwọn àjọ parapọ̀ gbòógì àwọn náà fẹ́ dá dúró títí north èkó káwọn káwọn dá dúró káwọn náà dá dúró àwọn àjọ champion kìíní ẹ̀ ẹ́ gbọ́ pé Saudi bá wọn parí ìjà láìpẹ́ yìí àwọn ará Yemen àti south àti north ọkùn ọjọ́ ọjọ́ bá wọn parí ìjà ìgbà yẹn ó sì ń rú jẹ́jẹ́ náà wọ́n ti rí parí tán sọ tá à ń sọ yìí ti rí ẹni tí wọ́n kà kún pẹ́sidẹ́ǹtì south tunisian zubedi taso igbákejì rẹ̀ òní anibúrẹ́dì ní ìjẹta ọ̀ṣọ́ àbíjẹ́rin ló wá ń sọ ike kí ni àtọ́ mọ́ pò ní sálàfí o wọ́n pè mí sálàfí èmi ni mo rẹpẹsẹ́ǹtì gbogbo ọmọ ìlú yemen kò sí tó kàn mí pẹ̀lú àlàfíà ni ẹni tá à ń sọ yìí àfáà ni ṣùgbọ́n ló mú change ipò ipò ló ń wá ipò dẹ̀ ní tó o bá ti ń wá o compromise kankan o gbọ́dọ̀ compromise kankan ni ẹni tó máa ń wá ipò yóò compromise kankan so ní sin gbogbo àwọn nǹkan tó ti ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ti rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn nǹkan yẹn yóò change lójú ẹ̀ so lè ká máa sọ pé a àlèkú lọ́dọ̀ oníbídí àlèkú oníbídí àwọn àti lẹ́tọ̀ aláwọn àfa làwọn eléyìí àwọn ní burẹ́ẹ̀kì àwọn ní kulli ma fi kalima mi ma'na àfáàní ṣùgbọ́n wọn ló change yìí ẹlòmíì tí màá tún má pèjú rẹ̀ wá lẹ́yìn tó ń pè ní Usama al-Kursi eléyìí náà àfáàní ọmọ kí o ṣe fún gbìn lòun náà tẹ́ni bá ń dìbéètì wàláì ní ọmọ ọdún tó wá ń dìbéètì torí pé ó ní fasọ́hà gan lárúbáwò máa wù yí kọ́ bí tó bá ti ń sọ̀rọ̀ lára wọn tó máa tí máa sojú abẹ ní kò ó máa sódódó ṣùgbọ́n bó lòun ti kó títí ẹ̀ ẹni yìí nípìnlẹ̀ lára àwọn bí àwọn tekfiri stọf yẹn ní nǹkan bíi seventy eight nǹkan kan wọn ṣùgbọ́n gbà yá ó ní òun tó lọ sí Saudi so ibẹ̀ yẹn kó lọ ṣiṣẹ́ níta ó parí ṣe kúmúgbì lù bẹ́ẹ̀ ó tẹ̀lé ṣe kúmúgbì lọ sí Yemen ó lọ kí ó lọ́dọ̀ wọn lára àwọn first guest yìí student sheikh mukbil ni rahimahullahu ta'ala so ẹni yìí ló dẹni tó ń pèpè sí sunna sàlàfíà ní egypt àwọn èèyàn dáama lọ́tọ̀ ṣùgbọ́n pàtó yá nǹkan tí ó fi ṣe bí kíní tẹ fírí sọ̀fù nǹkan kàmára náà tán tẹ̀lé ìròyìn tó gbìn yẹn ó fi skul lẹ̀ kó òun lọ skul mọ́ torí pé ó bìlíìfù pé ìlú wásánù ni ẹ̀ eh, báyìí wọ́n sọ pé wátọ́n ìlú àbí léde lárúbáwá àwọn láwọn máa ń pè ní wásánù òòṣà òòṣà ni so wọ́n bọ ikọ́ ti gbogbo ẹ̀ kúrò ní skul náà àsìkò ọba Mubarak olórí Mubarak ìyẹn wá lóhùn pardon gbogbo àwọn tó ṣe pé wọ́n bá fi skul lẹ̀ láwọn àsìkò tó ti kọjá ní ìgbọ́n lè padà wá parí kọ́ọ̀sì wọn náà ó kọ́nà dandan ni àwọn nǹkan táwọn ṣe ń gbà yàn nǹkan tí ó bá láka ìmú táwọn ṣe ok kébì náà lọ parí kọ́ọ̀sì tí mò ń ṣe bẹ́sì rẹ̀ ló ń ṣe so wà ní part five tó fi kúrò ní school ó bá padà wọnú school ni ẹ̀kọ́ nǹkan fún ẹ ṣe narrate ìgbà tó padà dé school ó wu àwọn ọmọ táwọn jọ wà nù class orí kí àwọn ẹgbẹ́ ọmọ òun làwọn jọ wà ń bẹ̀ táwọn ní kò yí sí o ẹ̀mọ́ nígbà tó ni ẹ̀mọ́ táwọn fẹ́ mú kúrò ẹni ọ̀pọ̀lọpọ̀ fáìl so gba àwọn nǹkan tó ṣe pé òun ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ní láti mọ revise àwọn kíní yẹn nìyí so láti lè gẹ́tì ṣùgbọ́n kí ló ṣe pé àwọn ọmọ tó ń bá lò nígbà yẹn àwọn ọmọ tí ayé west ti gbé lọ káwọ jíǹsì ká dín kakara ká ṣe gbogbo ẹ gbogbo àwọn kan wáyà àwọn kan náà wọn ń fọgbọ́n ó ń wo òun náà díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ mo ti rí pé náà fọ́ọ̀lù fún kèmí ẹ̀ nìyẹn ó bá di kó dìfẹ́ǹdì kì náà ọmọ yẹn díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ náà wọ̀ ṣùgbọ́n tó yẹ ó bá dé lẹ́bù wípé kọlọ́mà kò ṣàánú wa òní kó dìfẹ́ǹdì àwọn obìnrin tán kọrin náà àwọn obìnrin tán kọrin ẹbí kí ẹ máa dìfẹ́ǹdì àwọn àwọn ọmọdé máa wọ̀wọ̀ kú wọ̀ pé àsìkò kò sí nǹkan tán burú music àwọn Islam náà ló wà ní kankan kan ó dìfẹ́ǹdì gbogbo àwọn nǹkan yẹn torí pé environment tó ti padà bára ẹ̀ ní opposite ibi ẹni tá à ń sọ ìwà aláhi bó lọ chọ́ọ̀chì náà wò láti lọ kí àwọn tí wọ́n já wọn kìíní jọ sàlàfíà tó ń kò ní káwọn ṣe rọrùn kan báyìí sàlàfíà tó ń kò ní káwọn ṣe rọrùn kan báyìí ẹni tá à ń sọ yìí àfa ńlá ni o tíra rẹ̀ tó ṣe nípa azan lásán azan azan lásán mujallad kan ni ó ṣe nípa azan ó mọ̀ nípa hadithi dáadáa lára àwọn student ṣe kò mú gbé ni lára àwọn first gbèsè máa rẹ̀ ní ìdìbí ká lọ church lónìí ká la lọ meet pẹ̀lú àwọn èèyàn àjọ ń ṣe kínní ṣe yóò ní ìlú ọ̀rọ̀ ìlú ó gbogbo nǹkan ẹ̀sìn àfihàn sí abẹ́ ọ̀rọ̀ ìlú ni ẹni tá à ń sọ yìí ẹ wá lọ gbá àwọn audios ẹ videos ẹ bí tẹ wá wò ó ní nǹkan bíi nineties ó máa ń ṣàwọn níbi dá ń ṣàkóṣà ni wọ́n ń ṣàwọn níbi dá ń ṣàkóṣà ni ṣùgbọ́n tó bá ti di pé yẹn náà bá wọn tọ́ wò wọ́n ti invite yẹn síbẹ̀ wọn náà juwọ́lẹ̀ nàgbé yẹn ṣe kíni èèyàn ti wọ ibi àti máa jù díẹ̀díẹ̀ àwọn àpèjúwe wa pọ̀ jántìrẹ́rẹ́ lọ sọ àwọn eléyìí àwọn fọ́ọ̀lù ni fún àwọn tí wọ́n jẹ́ àwọn dàjájílà tí wọ́n bẹ̀. sọlọ́ jẹ́ pé ọ̀rọ̀ tí sheikh abdulmusin abba tí wọ́n sọ níbàyí ọ̀rọ̀ tí kò pàtàkì ni ní ìtàbí ṣàlàyé ọ̀rọ̀ anábíwá Muhammad sallallahu alaihi wa sallam man sami'a bi dajjal fàlìyẹ́nà àgbò ẹni tó bá gbọ́n pa dajjal ó jìnà sí ni ó ó jìnà pépéjepé sí nítorí fi kó rẹ̀ yọ ni ẹ ṣùgbọ́n a ah, máa mọ̀ sẹ̀lẹ́kì tí mo fẹ́ gbọ́n bẹ̀ àánú ah, àtùnà ọkàn mi ó ìmọ̀ ní ìrìnlẹ̀ rárá mi dáadáa ok wọ́n á pín yẹn ni wọ́n á lọ ṣùgbọ́n àpèjúwe àwọn èèyàn tó ti lọ torí bọ orú nǹkan báyìí tó padà yẹn mọ̀ là ń fún wa yìí ló pátá kalẹ̀ yìí sìn Abdullahi nàfi eh, kò sí ní talasọ́pọ́n fi ń wé Ibn Taymiyyah rahimahullah ta'ala torí kí ní àtùgbà yẹn àwọn èèyàn gbà wípé kò sẹ́ni tó lè dojú ẹ tó lè dojú kọ àwọn bíbù yìí díẹ̀ kò sẹ́ni tó lè dojú kọ àwọn oníbíbí àbí ẹ̀yìn ẹni tá à ń sọ yìí ojúgbòrò àwọn ṣègùn báàsù lọ lọ́jọ́ orí ni ọlọ́dẹ ní kẹ́ni ẹ̀ tún gùn gan nǹkan bíi 1907 ó kú ní nǹkan bíi 1996 ṣẹ́ni kó dàgbà rárá ṣùgbọ́n ní àsìkò gbà yẹn ní kò sáfà ibi yẹn fẹ́ debate pẹ̀lú anybody ní sonu ṣuṣu ń bẹ́ ṣùgbọ́n ibi tó parí ọ̀rọ̀ ẹ̀ sí ló jẹ́ pé nǹkan tí bá nínú jẹ́ ni àbí tí mo ti wá dé yìí à òsì oníbídíò lè fọwọ́ ṣe kankan ó lè fi ṣe mẹ́wàá àwọn gbọ́ Imran bin Hittan Imran bin Hittan afọ́ aládìsí ni ó kó sílẹ̀ ayé àwọn kàwáríjì yìí látara ọmọbìnrin tó fẹ́fẹ́ ní àmùtọ̀mọ̀ fẹ́ ẹ̀ ní fẹ́ change ẹ̀ ọmọbìnrin yẹn padà òun ẹni tó padà change òun bí ẹ máa ń lómi tó pé ká máa rí kíni dídí àdé látara àwọn èèyàn tó mix papọ̀ ni pọ̀ mọ́ sọ̀rọ̀ ikókè ẹni tó wá strong gan lè lọ kí ló dà wọ́n níbi díà àwọn àpọ̀lọpọ̀ àfóòfẹ́ encourage ẹ̀ torí pé wọ́n ti rí àwọn examples àwọn èèyàn tó ṣe pé wọ́n ti bá kìíní ẹ lọ ká máa ti sọ ẹni tó jẹ́ àmì lay person sọ anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ó ní ká jìnà sí àtẹ̀jáde àgbà tó bá dé bákan ojú ká mọ̀ wípé àwọn kan wọn ó dé dàjálù ni wá kàzàbù ni wá yàtúnakùn من الأحاديث ما لم تسمع ما لم تسمعوا أنتم ولا آباؤكم wọ́n mọ̀ sọ àwọn kẹtẹ́yìn àtàbàbà yín ò sí lórí ẹ̀ ẹ̀ gbọ́rí ìyá fún wa yá o ẹ ṣọ́ra fún wa o la yudillunakum wa la yaftinunakum tọ́wọ́ lọ sọ yín nù ọmọ kó ìdààmú báyìí so eléyìí pàtàkì so láti mọ reason tó ṣe wípé a fi máa ń wá ìṣọ́ pẹ̀lú ọlọ́run ọba níbi aburú alimasi adajal torí wípé aburú rẹ̀ nǹkan tí ó ní agbára ni àwọn tí wọ́n pè é pé mara anabi lásán yẹn ara wọn míì tó ṣe pé wọ́n pe ìpèmára ikú àwọn jẹ́ ọlọ́run àwọn eléyìí náà ń kọ́ dàjàlú ni wọ́n tán pe ìpèmára pé ọlọ́run là wọn amara wọn mi nú àwọn oníṣúfí èmi àni ana man àhùwà wa man àhùwà ana nanu ruhani halalna abadana ayi idha absortahu absortani fa idha absortani absortana. a lè yan tí mo nífẹ̀ẹ́ sí ẹni tí mo nífẹ̀ẹ́ sí náà lè mi ná àwọn méjèèjì ẹ̀mí méjì tó kó ara kan ni tó o bá ti rí orí mi tó o bá rí mi orí wa láti òun lọ́lọ́run ọlọ́run náà lòun torí ẹ̀ tẹ́ bá wọn tó ń sọ ní báyìí tí ó lòun lọ́lọ́run ọlọ́run náà lòun kí yẹn dàjà ajílà ni wọn torí pé wọ́n ń ṣe ìdíáwò rububiyya gbàtọ́nà wọn bá sọ yí pé laqad kafara alladhina qalu inna Allaha huwa al-masih àwọn tó kí Allah ní masih tán pé masih ní Allah ọlọ́ni kébèrè ni wọ́n pé wà lè tó ń pè ààrẹ ẹni tó pé masih òjíṣẹ́ ọlọ́run ọba lára àwọn ulul azmi na ẹni tó pè é lọ́lọ́run ọlọ́ni kébèrè ni pé wà lè tó pè ara tiẹ̀ òun lásán lásán tó ń pè rẹ̀ lọ́lọ́run kí lẹ́yìn yóò yà jẹ́ ló jẹ́ pé ẹrẹ́ lómi nu wọn tí ó ní wà mal kalbu wal khinziru illa ilahuna wa ma Allahu illa ra'idun fil khanisati a ní ajá torí tó kúlẹ̀ yìí ẹlẹ́dẹ̀ torí tó kúlẹ̀ yìí ọlọ́run wa náà nù àfa àpáàdù ń bẹ nínú chọ́ọ̀chì òun náà lọ́lọ́run tẹ́lẹ̀ ni wahdatul wujud gbogbo nǹkan lọ́lọ́run ọlọ́run náà ni gbogbo nǹkan táwọn mi ò ní kó o bá ti fàṣẹ dé lẹ́wù yẹn tí wàá fi máa rí gbogbo nǹkan lọ́lọ́run tí wàá máa rí ọlọ́run ní gbogbo nǹkan kó o ti wà sọ́la kó o ti wà sọ́la. abẹ́kẹ́ lẹ́yìn tó ní kí ni fóònù lélẹ́yà ni ṣe máa lọ fà á lọ. olùjọ́ tí ẹnìyẹn bá sọ pé ọlọ́run lélẹ́yìí sáré ìdàjà ìlà ni wọn àmọ́ iye àwọn èèyàn tán rọ́tẹ̀lé wọn láwùjọ lónìí ó ń bẹnu àwọn oníṣúfí lóríṣiríṣi àwọn bíi alhallaj Abu Mansur alhallaj tó ṣe pé ó pèrè ẹ lóríṣiríṣi gbogbo nǹkan lọ́lọ́run lọ́dọ̀ tiwọn àbí wọn aláwọn náà lọ́lọ́run so àmọ́ iye àwọn èèyàn ni ó fọ́ọ̀lù fúnra àwọn èèyàn báyìí ló fi jẹ́ pé àwọn afáàsùn náà wọn gbọ́dọ̀ dákẹ́ lára ṣe olóore tí ẹ lè máa ṣe òun náà ni kéèyàn máa expose irú àwọn èèyàn báyìí. ó ń bẹ lára àwọn oníṣúfí bẹ́ẹ̀ ó ń bẹ lára àwọn èèyàn míì náà tó ṣe pé títí wọ́n ti ẹ̀ ní wọ́n bá dáṣùlù wọn débi wípé àwọn àgbàpọ́lọ́ ń bẹ àwọn àgbàpọ́lọ́ ń bẹ. àwọn náà bẹ̀rẹ̀ pẹ̀lú mùsùlùmí ní pé mùsùlùmí làwọn ṣùgbọ́n lẹ́bùn tí padà bá dé wọn á ní kò sọ́lọ́mù ìwé ẹ̀ ní Abdullahi kọ̀símì tá a sọ èmi tó padà bá dé òní kó gbàgbọ́ ní kò sọ́lọ̀ ẹni tó ti dìfẹ́ǹsì tó ti kọ́ àmọ́ erétíra tó fi ṣọ́rọ́dù fún àwọn èèyàn tán ní kò sọ́lọ̀ àwọn èèyàn dẹ̀ ń gba ìmọ̀nà látara díẹ̀ wọ́n dẹ̀ ti ṣe kó nǹkan padà kọ́gùn síbi pé kí ni kò sọ́lọ̀ ẹlòmíràn rẹ̀ ló ń gbà pọ́lọ́ wọn bá ń bẹ ṣùgbọ́n òun ò gba gbà lẹ́nu tí wọn ò gbà nẹ́bí Muhammad sọ́lá ọmọ ẹni tí ó kó ń tẹ̀lé ara wọn yẹn àwọn èèyàn bíi Ibn Sina àmọ́ Ibn Sina torí àwọn mùsùlùmí míì ti fún àdáka wọn ni aláwọn muslim sciences àwọn bíi Avicenna àwọn bíi Al-Farabi Al-Farabi káàfin Ibn Sina káàfin orúkọ méjì tá à ń sọ yẹn ni wọn nígbàgbọ́ nú ànábì Muhammad sallallahu alaihi wa wọ́n gbà pé ànábì ò fún àwọn anabi muhammad sallallahu alaihi wa sallam àtàwọn anabi tó kù wọ́n ní àwọn ẹ̀yẹn wọ́n wà fún àwọn lébì so wọ́n parọ́ fún àwọn èèyàn káwọn èèyàn lè bá a gbà wọ́n gbọ́ àmọ́ àwọn nǹkan tó jẹ́ àwọn virtues àwọn ìwà dáadáa tàbí káwọn èèyàn wù láwùjọ a ṣe tọrẹ àánú ká tẹbí kó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ìwà dáadáa ni bóòlù a ṣe ìjẹ́káwé èèyàn wù wà dáadáa wọ́n ní ẹ parọ́ fún pé tó bá wù wà dáadáa yẹn àlùjánnà ń bẹ fún wọn kájí nǹkan ní nǹkan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìwà tí ò dáa ni bó la ṣe fẹ́ sọ fún àwọn èèyàn wípé tó bá jí nǹkan afẹ́ afẹ́kọ́ má jí nǹkan ẹ̀sọ́ fún pé tó bá jí nǹkan yóò wọ̀ náà kò ṣe pé náà wà kò ń ṣe pé kí ni àlùjánnà wà ṣùgbọ́n bọ̀ la fẹ́ jẹ́ káwọn lé pípù kan ṣe nǹkan tó jẹ́ virtues kẹ́kẹ́ jìnnà sí àwọn vices yìí wọ́n á ní ẹ̀sọ́ fún wọn pé àlùjánnà wà iná so gbogbo àwọn bíi fàrà bíi àtúwẹ́ bẹ́ẹ̀ lọ Ibn Sina wọn àgbà pé nǹkan tó ń já kìámà ń bẹ kíkí ara wa yìí ó ń wá gbé wá dìde wọn ní kò sí nǹkan tó jọ mọ́ bẹ́ẹ̀. àwọn ẹ̀ náà kọ́ àwọn Dajjal ni àmọ́ yẹ àwọn tán rọ́ tẹ̀lé wọn náà so lónìí náà a rí oríṣiríṣi àwọn èèyàn tó ṣe kí wọ́n nu gbogbo àwọn òrí ẹlòmíì ibi tó ń bá tiẹ̀ dé òun ni pé kí ni òun ò gba àwọn àdìsí kan bọ̀ àwọn àdìsí eléyìí kò sí ẹ ń bẹnu sọ ẹ Bukhari mi ò gbàgbọ́ ni ilé ìtakò Islam tèmi sọ àmọ́ aráwọ̀ èèyàn bíi Adnan Ibrahim ìkàkú láìpẹ́ yìí tí wọ́n pè ní Muhammad Sharour òun ní sè yóò mú àwọn àwọn ayal Qur'ani yóò dẹ̀ tú báṣubàṣu a ní ìwọ̀n wákàtí márùn-ún dandakọ́ ní kíyàn kì dandakọ́ ẹ obìnrin bí ó ṣe múra kò sí bóbìnrin ṣe múra tán múra ìmúra yẹn náà bẹ́sìn mú ìmúra tó tako ẹ̀sìn òun ni ìmúra pé kéèyàn rí owó ọmọlúàbí ṣùgbọ́n tó bá ti fi nǹkan kan bò ó ní ó ti ṣe tó jẹ́ wájìbù kéèyàn wá múra kó da nǹkan bó gbogbo ara ó ní yóò tiẹ̀ kó da ṣùgbọ́n kò ń ṣọ̀rọ̀ yẹn sẹni tó wọ mínísíkẹ̀tì tó ṣí gbogbo tánlẹ̀ tó ṣí báyà lẹ̀ ń hmm, ó ti múra tó jẹ́ wájìbù ó ní tí ò bẹ́sìn mu tọ́lọ́hún òfẹ́ oníkórin owó ọmọlúwàbí yìí ni ò dá ṣùgbọ́n ti bo gbáyà rẹ̀ díẹ̀ ní àbógun ìwọ mínísítẹ̀t ìyẹn ìyẹn ó ti wà ókè tó wá tún á bò ó tó ṣe wípé ó bo gbogbo ara ẹ̀ déyìn òríbi kankan lẹ́yìn ojú tó ṣe ìsìn oníyẹ ó ìtún dá sí náà ni ṣùgbọ́n haramu ni kóbìnrin bojú olóbìnrin tó bá fi lè bojú ó ti ṣe kí ni ó ti ṣe àṣejù nínú ẹ̀sìn ọlọ́run bò nífẹ̀ẹ́ yìí tó ń bá yẹn dànù so àmọ́yé àwọn ìwé ló ti kọ́ lórí gbogbo àwọn nǹkan wọ̀nyí sọ wá ní èèyàn kan mùsùlùmí èèyàn kan christian kò sí àtọ̀ gbogbo ẹni náà ni ẹni iná rẹ̀ láwọn audience tó ń gbà tó kú láìpẹ́ yìí ní àwọn afáàbẹ̀s ní fáyà rẹ̀ ní tó dúpẹ́ dúpẹ́ ní tó ṣe sajatu ṣúkúrì sajatu ṣúkúrì àwọn kan sì tún dìde ìpẹ́ ní ọlọ́run ni sọlọ́jọ́ pé à ń fún èèyàn kan àwọn kan tako yìí ó ṣe iṣu ní Islam wàláhì tó bá ṣe rọ́dù fún fìràún àwọn tí ó jìde tí ó di fẹ́ndì ẹ̀ wá ibi tí wọ́n lọ ni ó máa wò ṣáàmọ́ wo tí tó ń ṣe yìí ṣó ń bẹ in line pẹ̀lú tí ànábì àtàwọn sàhábà kú lé lórí ó ti tán ṣùgbọ́n bí àwọn kan wá ń takò àwọn kan ní òkòkò sí ẹni tó takò Muhammad sharu pẹ̀lú gbogbo sọkúsọ ta ló ń sọ ìdí ẹ̀ nínú sọkúsọ rẹ o àwọn kan sì tún dìde tí wọ́n ń takò ẹlòmíì gan tún sọ pé à ń tọrọ lọ́dọ̀ ọlọ́wọ́n ba kọ́lọ́wọ́n ba kó fi sálì jẹ́ náà pẹ̀lú àwọn iṣẹ́ dáadáa tó ṣe àwọn ìsọkúsọ tó sọ yìí àwọn sì ka kún iṣẹ́ dáadáa so tí èèyàn bá ń lú àwọn èèyàn báyìí ẹwà àríyàn kan lẹ́kọ̀ọ́ tó ń sọ̀rọ̀ tó ní ogun àbúrérà àbò ogun kìíní ọ̀gbẹ́ à eléyìí ọmọ kékeré lẹ́gbẹ̀ẹ́ wèrè tí à ń sọ yìí òun tó tiẹ̀ tún kéré lẹ́gbẹ̀ẹ́ àwọn tá à ń sọ yìí o ó kéré gan àwọn eléyìí àwọn ọmọ alárúbáwá làwọn ṣùgbọ́n ẹni yìí nìyí àti ìgbà tó ti gbọ́njú ló ti lọ kọ́ communism mọ́ socialism so communism yẹn mọ́ socialism yẹn òun ló wá gbé padà wá sí Islam ó wá fi tún Islam ṣe sori àwọn yẹn nísìnyí àwọn azẹkẹ ẹ Abubakar sọ kí ló kàn mí pẹ̀lú Abubakar ayé alukurani gan ń bá dànù pé ẹ ẹ kò kò correct kò yẹ kó kúkú ní ẹrí báyẹn kò yẹ kí nǹkan yẹn rí bẹ́ẹ̀ ó ń takò alukoran kẹ́ni tó ń takò alukoran àtẹni tó ń takò hadith èwo ló wọ́ sùn jù òun náà lẹ́sìn ìgbàpín tó ń ṣe yìí gangan ní Islam ó dẹ̀ ń takò ayé alukoran sọtọ́yà ló jẹ́ pé a ní láti farabalẹ̀ ní ẹ̀sìn Islam ẹ̀sìn tó ṣe pé tó o bá ti ṣe báwọn ẹni ṣíwájú ṣe ṣe màtó ń ṣe tiẹ̀ lọ́tọ̀ ni ò ń ṣe tiẹ̀ lọ́tọ̀ ni ṣe islam kan ṣe ṣe dúró lórí táwọn ẹni ìṣíwájú wa dúró lé lórí islam nìyẹn ṣùgbọ́n báwọn èèyàn wọ́n ń yàyàkúyà ọ̀kọ́lọ́ba kó ṣàánú wa sọ àwọn dàjáàjì làwọn pọ̀ tàǹtì káńtìrẹ́rẹ́ tó ṣe gbogbo wọn náà ń pèpè síbi tí wọ́n ń pèpè sí ní orúkọ islam ẹni tó ń takò anabi muhammad sallallahu alaihi wa sallam ẹni tó ń pèpè janabi ẹni tó ń takò ọlọ́run ẹni tó ń takò ahadith àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lónìí rànran láàmú ara wọn tàjà àti lánìí ṣùgbọ́n ogun adáǹsọ yìí náà àtẹ̀jálù akbar ó wọ́ ju gbogbo wọn lọ anabi muhammad sallallahu alaihi wa sallam ajẹ́ ká wípé kò sí fìtínà kan tó ṣe pé ó burú ju fìtínà dajjal lọ Anas radiyallahu anhu ó ní anábíwá Muhammad Imam bin Hussein radiyallahu anhu ó ní sami'tu Rasulullah sallallahu alaihi wasallam yaqul ma bayna khalqi Adama ila qiyami sa'ati khalqun wa fi riwaya amrun akbar min ad-dajjal lágbàtí ọlọ́wọ́n bá ti dá anábí Adama títí bí ìgbà tí ayé wa sópin kò sẹ́dá kan àbí kò sọ̀rọ̀ kan tó ṣe pé ó burú ju ọ̀rọ̀ Dajjal lọ eléyìí ní nínú Sahih Muslim bákan náà nínú Musnad Imam Ahmad rahimahullahu ta'ala Abdullahi bin Umar radiyallahu anhuma kọlọmọ ayọ́nusùn àti bàbá rẹ̀ ó ní qama rasulullahi sallallahu alaihi wasallam fi nnaas ó ní anabiwa Muhammad sallallahu alaihi wasallam ó ń bẹ wájú àwọn èèyàn jọ kan fa asna ala Allah ó yin ọlọ́wọ́n ọba ìnáwó àhàlò ní nǹkan tí ọlọ́wọ́n ọba tó dìsáàbù thumma dakara dajjal lẹ́yìn náà anábì wá sọ̀rọ̀ dajjal fún àwọn sàhábà faqal anábì ní inni la unzirukumuhu mò ń kìlọ̀ dajjal fún yín wa ma min nabiyyin illa anzarahu qawmahu kò sáà nàbì kánú bá wọn tí wọ́n wá tán ti lọ àfi kan wọ́nu àwọn èèyàn wọn nípa dajjal laqad anzara nuhu qawmahu anabi nuhu alayhi salatu wassalam ó wọ́nu àwọn èèyàn rẹ̀ nípa dajjal walakini aqulu lakum fihi qawlan lam yaqulhu nabiyyun liqawmi anabi ní mo fẹ́ sọ̀rọ̀ kan tí mo àwọn anabi tó ti lọ tó ṣe pé wọ́n sọ fún àwọn èèyàn rẹ̀ ń àwọn èèyàn wọn ń pa dajjal ya'lamuna annahu a'war ẹ mọ̀ wípé dajjal tí mo ń sọ fún yín tí ó padà dé àwárù ni olójú kan ni wàhánàlá àlẹ́sà bíi àwárà ọlọ́wọ́n bá òde kì í ṣọ́bù olójú kan nínú ẹgbà wa mi anabuwa muhammad sallallahu alaihi wa sallam ní èèyàn kan ẹ̀dẹ̀ mọ̀ pé èèyàn kan ní lan yara rabbahu hatta yamut kò ní rí ọlọ́wọ́n ọba rẹ̀ tí èkú ẹnìkan àti kò sẹ́ni tí ó rí ọlọ́run ọba nífẹ̀ẹ́ tètè tí eku ànábì fi yẹn sọ fún wọn pé ọkùnrin bá dé tó ń pe lọ́lọ́run fún yín ẹ má bá tàn jẹ pẹ̀lú ẹ o àkọ́kọ́ ni pé olójú kan ni ọlọ́run kò dẹ̀ kí n ṣọ́bù olójú kan fẹ́ dìín mọ́wọ́ tẹ́ fi ní fọ́ọ̀lù fún ẹ̀kejì ni wípé ẹ máa rẹ́ ni ìyí fètè yìí èèyàn kan ò lè ní rí Allah níbi títí sọlọ́bù jẹ́ pé anábìwá Muhammad sallallahu alayhi wa sallam kò rí Allah subhanahu wa ta'ala níbi títí gbàtà bèè lọ rẹ̀ pé sórí ọlọ́wọ́ bá ó ní núùrùn ara àánà arahu núùrùn ìmọ́lẹ̀ ni lòún rí àná arahu ó lọ ṣe fẹ́rẹ́ ọlọ́wọ́ bá so kò rí ọlọ́wọ́ bá ìmọ́lẹ̀ lòún rí níbi títí sanamisọ́lá ó fi yẹn sọ fún àwọn sàhábà rẹ̀ tó wà nílá àlejò ó sọ fún wọn náà ó ní tó bá fi lè jáde wọ ànàfíkùm tí mo ń bẹ láàrin fàánà hajjíjùkú ìdí máa dojúkọ máa dìbẹ́tì pẹ̀lú ẹ̀ tí máa fi wíyẹ tí máa fi dìbẹ́tì ẹ̀ ṣùgbọ́n tó bá fi lè jáde tí mi sí láàrin yín ó ní fọkúnlómìnirin hajjíjù náà kálukú ni ó dìfẹ́ndì ara ẹ̀ o sọ̀nà tẹ́lẹ̀ fi dìfẹ́ǹdì ara yín òun náà ní kẹ́ yẹra fún tó bá ṣẹlẹ̀ anamisa ọlọ́tún ara nǹkan tó wá sọ oríkẹ́ ni yóò máa ṣe àwọn nǹkan tó ṣe rí pé ìyá ní gáskíá ọlọ́run ni bí kó wó spain ó ní òjò máa rọ̀ òjò lè máa rọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ a ní irúgbìn ilẹ̀ ya máa wo irúgbìn jáde ẹsẹ̀kẹsẹ̀ ilẹ̀ ó dẹ̀ máa wo irúgbìn anamisa ọlọ́tún yóò rí ọmọ ẹ̀sìn tó dúró déédéé mùsùlùmí gidi yóò ní ya ẹgbẹ́ sí méjì wọ́n lè fẹ́ sí méjì yóò rẹ̀ kú yóò tún ní kíni yóò tún gbé dìde padà yóò ṣe kíni yóò tún gbé dìde padà tẹ̀gbọ́n ní àbára ẹni tó ń ṣe orú ìjọba ẹ̀ ni àwọn ìyá àwọn bàbá tó ṣe pé àwọn náà iṣẹ́ ìyá mi náà ń wá káàkiri ọjà mi ò yá nǹkan kàmọ́ra wọn ẹ gbogbo àwọn yìí sí ẹ̀kan náà ló máa bá a lọ sí èsì ẹni tó ní kójú ọmọ ọ̀rọ̀ tójú ọmọ ọ̀rọ̀ kírúkì máa wúlẹ̀ lẹ́wúlẹ̀ wúlẹ̀ tẹ̀kẹsẹ̀ ẹni tó bẹ̀rẹ̀ sí méjì tó ní kí ẹni yẹ kó yè padà àà eléyìí òun ṣe òun ṣe yàn ọlọ́run eléyìí ṣùgbọ́n ní sọ fáwọn sàhábà ròdùwánù láàlejò ẹ mọ̀ fún yẹn kán ò lè rọ́lọ́run o tí e ni ṣùgbọ́n wọn ṣe ìyanu yìí ìtọ́pọ̀lọpọ̀ ó jẹ pẹ̀lú ẹ̀yìn yóò wá fẹ́ pọ́ ọmọ yẹn padà ní ìbẹ̀ òtún wá ní agbára àti pamọ́ ṣùgbọ́n ní sáà ń sọ àmẹ́sọ̀ lásán tún sọ débi wípé wájú orí rẹ̀ báyìí maktubun bayna àìlẹ́yìn káfíìr àwọn èèyàn ó máa ta káfíìr ṣùgbọ́n ẹgbẹ́ káfíìr kí ni ẹni tó ní kójú ọmọ ọ̀rọ̀ tó ju ọ̀rọ̀ tó ní kí gbogbo bùkátà wọn bíyà ẹni káfíìr ṣùgbọ́n aláwọ̀ subhanahu wa ta'ala pé inna ala ta'ma al-absar walakin ta'ma al-qulub allati fi as-sudur ẹni tí ọkàn rẹ̀ bá ti fọ́nú fọ́ra tó ti fọ́jú tó ti fọ́jú nú gbogbo tó bá ń rí kò lè ṣe kí ni kò lè nítumọ̀ tó jẹ́ pé ẹlòmí kò sí tẹ́lẹ̀fẹ́ ní àwọn náà wo òwò nǹkan tó ń sọ òwò nǹkan tó ń ṣe ìbídí àrẹ lẹ́yìn tí ọkàn rẹ̀ bá ti fọ́nú fọ́ra tó ti fọ́jú ẹṣẹ́ sọ̀rọ̀ sí ẹ̀ ń jẹ́ kí mọ́nì rẹ̀ tún máa lé sí nípa nǹkan yẹn ìmọ̀ ọ̀tẹ́ fi ń sọ̀rọ̀ sí ìmọ̀ tí ìmọ̀ni rẹ̀ ń pa nǹkan yẹn tó fi ń lé sí i so ló jẹ́ pé àwọn nǹkan wọ̀nyí ń ta gbọ́dọ̀ gbọ́yé ni kíkà jáàlù akbaru tó dé àwọn dàjà jílà ó ṣe kó wọ́n bẹ́ẹ̀ sí agbọ́dọ̀ yẹra fún wọn ọ̀nà tó lè fi ṣe sí ẹnìyẹn ó ní àwọn ọmọ kan lẹ́kọ̀ọ́ wa ọmọ ìmọ̀ wá sí alcohol regularly ṣùgbọ́n ó padà sọnù ní ní ìpàṣẹ wípé àwọn tí wọ́n máa ń sọ wípé atheist làwọn nǹkan kan mọ́ra wọn sólò ń fẹ́ bá wọn dìbéètì wọ́n fẹ́ ṣe rọ́dùn fún àwọn kí ni wọ́n ní nítorí bẹ̀rẹ̀ nìyẹn wọ́n bẹ̀rẹ̀ sí ní ka àwọn oríṣiríṣi kan àwọn yòókù ẹ̀sùn pé ọmọ skul àti àwọn sọ láàgì ló lọ àwọn kan tó ń ṣe yẹ kíní kan ní àádọ́ òlò ń gẹ àwọn ọmọ ọgbà kẹrin ó kàn máa fi ṣe wo kò pẹ́ sígbà yẹn lọ ní bá kúrò nàìjíríà ó lọ germany nípa padà gbọ́ òní pé kò ṣe islam mọ́ kò ṣe islam mọ́ ó dẹ̀ ti ṣe ájú pẹ̀lú ọmọbìnrin kan tọmọ náà ń borí dáadáa ni ọmọ ẹ̀ wá ló dé ká gbọ́ sí pèsè yẹn ó bá ń sunkún pé táwọn bá ń sọ̀rọ̀ ọmọ yẹn ò tí ì lọ́ba lọ́hùn táwọn bá ń sọ̀rọ̀ ọmọ ń gbọ́ islam dànù ni ìyẹn ló wá ń sunkún gbogbo lọ́sẹ̀ lè bá a sọ̀rọ̀ ẹ̀mọ̀ ìfẹ́ ó lágbára ẹni tó ti wo pé bí ah, òun gan ló introduce ẹ̀sìn islam ni àbí súnà rádà tó wá di pípọ̀ lọ sí máa báwọn bá sọ̀rọ̀ tó ṣe kó máa fi change àwọn ọ̀rẹ́ rẹ̀ ṣe gbogbo gbìyànjú kò gbá ó ọlọ́run òṣè bẹ́ẹ̀ náà lẹ́lòmíì náà tó ṣe pé tàwa mú yàrá Lagos Island lára àwọn tí wọ́n láwọn champion sàlàfíà mú sọ ó lóòkùn ṣàfà but ó gbígbìyànjú náà bọ́ra sí ẹni tá à ń sọ yìí náà ti kúrò nàìjíríà ni nísìnyí àwọn pátípátí ló ń ṣe káàkiri ó kọ kíní kan sórí facebook ńgbà kan ó ní àwọn sọlàfíà kan àwọn náà kan dẹ́sìn ni pé islam ta bá láwọn bàbá wa àwọn bàbá lágbájá ọ̀dàrú bàbá kan bàbá lágbájá pé islam tó ṣe kíní nìyẹn àtìyàn lè ní girlfriend ó lè ní boyfriend tó gbá ń fẹ́ ní kó so torí náà ọ̀rọ̀ anábíwá Muhammad sallallahu alaihi wa sallam man sami'a bi dajjal falyanha anhu tó bá gbọ́n pa dajjal kó yẹra fún ni o ọ̀rọ̀ pé mo fẹ́ bá ṣe dìbéètì à kò lè níwà mú kó mú ẹni mo fẹ́ gbọ́ kí ní ẹ̀kìn lè ṣe rọ́dù fún un ó ń ṣe gbogbo yẹn ló lè ṣe o àfún aláwọn àpèjúwe àwọn èèyàn tó ṣe pé wọ́n ti ṣe tán já àfa àtàkájú ẹ̀ ṣùgbọ́n látara òdòdó nọ́ọ̀sì ìdí kálukú náà ń wá ẹlòmíì ó lè kó ṣe gbé àtòrí pé nìyẹn ní evidence jùlọ pọ̀ torí ipò tóun náà ń wá ń gbà míì torí ìjọra ẹni lójú tó ń bẹ láàrẹ lómi gbà míì yóò jẹ kó fi òdodo lẹ̀ kò ṣe pé nìyẹn ní evidence jùlọ bọ̀ bóyá owó ń bẹ lọ́wọ́ ẹ̀ lápẹjù èso gbé mọ́tò fún ni ìbá òkè dọ́tà ah, ti sọ gbogbo kọ́là láwọ kọ́là rọ̀ṣúlì náà ni àwọn nǹkan ọ̀yọ́ mọ́tò ló dé sí i kò ṣe pẹ́sidẹ́ǹsì kọ́lẹ̀ ni ẹ̀ mú wà ní ju pé kí ni owó náà fi tán ẹlòmíì ipò ni ẹlòmíì wọn á ní kó wáá fẹ́ ọmọ ọba àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ́jọ́ pé àfáà mi wọ́n á pè é lọ síbì kan kó wá ṣe lẹ́kítọ̀ ń bẹ́ẹ̀ tó bá ti wo sẹ́tì yẹn pé kò ń ṣe sẹ́tì tó ń ti lè sọ òdodo lóòkun ò lọ ẹgbẹ́ àwọn wọ́n lọ sòdodo ẹ̀ kò fẹ́ parun ni kò ṣe pé kò fẹ́ sòdodo ṣùgbọ́n ó rí pé bẹ́ẹ̀ yẹn ni kò ń ṣe ibi tó ń ti lè sòdodo nìyí bó ló ṣe nílẹ̀ sí ilẹ̀ yẹn gan fúnra ẹ̀ ó máìkì dání báyìí ẹ̀rù àmọ̀ bá wọ́n gan pé á ah, àwọn kìíní ni àwọn kìíní ni àwọn kìíní ni yóò wá di ká máa fọwọ́ ra nǹkan yẹn lórí ni ká máa fọwọ́ ra lórí ó fẹ́ kúrò mẹ́rin wá gbé kínní wọ́n gbé mílíọ̀nù sun ọlọ́jọ́kọ́ ah, ó délé ó jókòó wọn arún pé ah níbo làwọn so ẹ kàn rí tí ó máa fọ ọ́ra nǹkan lórí díẹ̀ díẹ̀ ni ó ṣe evidence ló pọ̀ ṣùgbọ́n ọmọ ènìyàn nǹkan tá à ń wá káàkiri ipò ayé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwa rí nǹkan tó ń bọ̀ wa wọ́rọ́wọ́ so yóò change ìròyìn wa àfi pẹ̀lú ó jẹ́ nǹkan tí ó pàtàkì sotama náà ń wáṣọ níbi almasi dajjal aldajjal adajjal akbar so yẹ kí a mọ reason tá a fi ń wáṣọ ẹni tí ó wá di àsìkò adajjal akbar àwọn dajjal la pọ̀ ayẹra fún wọn ni náà a sọ wípé àfọ onísúnnà kò lè ṣe kí ni kò lè ṣe rọ́ọ̀dù níbi díà wípé ń tẹ́ fẹ́ ṣe rọ́ọ̀dù ẹ máa ṣe kí ni ẹ máa mọ̀ náà ni ẹ máa kà á. bá fi ráwọ èèyàn bíi Uthman bin Sa'id Darimi tó ṣe tíra lórí kí ni rọ́tù lórí Bishul Marisi wọ́n kà á náà lójú kó lè ṣe rọ́dú ọ̀rọ̀ yẹn ṣùgbọ́n kò ń ṣe nǹkan táwọn afáàmọ́ ẹ̀ ń kọ́lẹ́jì àwòyẹ al-aslu òní etí òní bídíà òye rà fún sani tó ní tàmọ́ kúnnù ni ó sọ pé òun fẹ́ ka tẹ́rọ bídíà òun náà dẹ̀ ní ó gbọ́dọ̀ wà àlàhádà ó gbọ́dọ̀ ṣọ́ra sọlọ́m jẹ́ pé ẹlòmí ẹni tó dúró déédé tẹ́lẹ̀ yóò kàn di kó ń gbọ́ lẹ́kṣọ̀ èèyàn kan yóò ń gbọ́ lẹ́kṣọ̀ àwọn èèyàn tí ò gbádùn kan bí ó ṣe di pé òun náà nǹkan bá dàrú mọ́ lọ́rùn àbẹ̀lọ́wọ́n bá subhanahu wa ta'ala kó mú ẹnìkọ̀ọ̀kan wa dúró lára nǹkan tí anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam tó ní ká máa kà òun náà ni àwọn àyà mẹ́wàá tó bẹ̀rẹ̀ suratul Kahf láti lè fi mórí bọ́ níbi fitna almasi ad-dajjal so eléyìí nǹkan tí a mọ̀ pa that is bí bàtà ń ṣe àdúrà líle in addition to pé kí ni à ń jìnnà sí àwọn nǹkan tó lè jìkà fọ́ọ̀dù sẹ́ni tó ń ṣàdúrà yóò fi iṣẹ́ kún àdúrà rẹ̀ náà oṣù ká máa ṣàdúrà bàtà wá gẹ́gẹ́ la lọ ń torí bọ́ àwọn nǹkan tó ṣe é kó lè ṣì lọ́nà kọlọmọ subhanahu wa ta'ala kí ó ṣàánú wa anábọ̀wà muhammad allah tàbójí ká mọ̀ pé dajjal yóò lò 40 days láyé 40 days tí ó lò láyé ó ní yawmun ka kasana ọjọ́ kan bí odidi ọdún kan ni ọjọ́ kan náà ni ó ṣùgbọ́n yóò gún bí odidi ọdún kan wa yawmun ka shahr ọjọ́ kan odidi ọjọ́ kan náà ni ṣùgbọ́n bí oṣù kan ni ó ṣe rí bákan náà kan yóò dà gẹ́gẹ́ bí kíni ọ̀sẹ̀ kan ọjọ́ kan yóò dà gẹ́gẹ́ bí àwọn ọjọ́ wa tó kù àti àwọn ọjọ́ tó kù yóò dà gẹ́gẹ́ bí àwọn ọjọ́ wa tó kù àwọn sàábé ìtàkọ́kọ́ béèrè ní pé bóòlù àṣemọ kírun lásìkò báyìí ìdísẹ́sìn tó wọ̀ wọn lára débi bóòlù àṣemọ kírun nígbà yẹn anamisọlọ asalami okuduru lahu qadrahu that is estimate ẹ ti wo àsìkò tẹ́ fi ń kírun àsìkò táwọn ọlọ́run bẹ láàrin ìrun kan sí ìrun kan ẹ fi wá àsìkò bẹ́ẹ̀ náà sí ìrun kan sí ìrun kan ọkọ sùnmù kan ṣùgbọ́n oorun lápèjúwe ṣe pé tó ẹ pé tẹ́lẹ̀ ni ẹ bá kí wọn á sì tán sí àwọn abẹ́nibi wákàtí mẹ́ta mọ́gìrìbì ti wọlé ṣùgbọ́n oorun lè mọ́ wọ̀ ṣé ẹ̀ wá ní kí wọn mọ́gìrìbì ni àdàmùsọ̀lá asálàmù tó rún láwò kọ̀dàrà tíráì láti estimate fi wọ́n bẹ́ẹ̀ ṣe ń ṣe bọ̀ kó tó dé ibà yìí làwọn àfáà ti mú fatuwa wípé àwọn tí wọ́n ń gbà wọ́n lù tó ṣe pé oṣù mẹ́fà àbóṣù mẹ́rin kòrú lè mọ́ wọ̀ ń bẹ̀ àbí kóòrùn mọ́ yọ bóun ni wọ́n ṣe ṣe sọ̀yí tó tẹ̀wọ̀n ni pé kí wọ́n estimate ẹ̀ àbí kan lo timing àwọn ìlú tó súnmọ́ wọn àwọn àfàlùjá kan lo timing Maka àwọn kan ní kan lo timing ìlú tó súnmọ́ àwọn kan ní kùn estimate àárín tó fi tì náà so dajjal yóò máa ṣe àwọn èèyàn báṣubàṣu yóò pèrè ẹ lọ́lọ́run yóò oríṣiríṣi àwọn nǹkan ni ó máa ṣe táwọn èèyàn á lè rọ́ tẹ̀lé lẹ́yìn àwọn tí ó yẹ pọ̀jù lára àwọn ọmọlẹ́yìn rẹ̀ tí ó rọ́ tẹ̀lé gbá yẹn àwọn náà ni àwọn Yahudi àrùnsọ̀lá tó bá jáde ní ìlú táwọn sí asbahan so àwọn tí ó tẹ̀lé àwọn bíi seventy thousand Yahudi ló tẹ̀lé alimu tọ́yà alisa tí wọ́n wọ aṣọ bí alikimba tí wọ́n wọ tẹ̀lé anabi Isa alayisalaatu wasalaam yóò padà wá pa Dajjal ló mọ̀ lọ káàkiri ayé yìí ṣùgbọ́n ọlọ́run ọba ṣe léèwọ̀ fún un láti wọ Maka àti Madina kò ní rí Maka àti Madina wọ̀ ṣùgbọ́n mo gbòòlù ayé ní òde tí ó mọ̀ ṣe àwọn èèyàn lọ́nà pẹ̀lú ìlànà ẹ̀ anabi Isa alayisalaatu wasalaam ni ó padà wá yọ sí i ní Palestine níbi tí a mọ̀ sí Lud indalmanara ti bẹ̀yọ̀ ní ó yọ sí tó bá rí ànábì Isa alayhi salatu wassalam ànábì ni yóò yọ ni ṣeré ni ó jẹ́ òpin dàjà so fìtínà ńlá ni tí ó padà ṣẹlẹ̀ tí wọ́n lè ta sọ yàrá àwọn tó ń takò ó ibi kò sí tó jẹ́ dàjà ara kí ara dájú lùmí tún ni yóò náà kani kò sí dajjal àwọn ahadi tó wà mutawatira wọn ni kò kálá ka ìmọ̀ sọ́kọ́ àwọn kan kò kọ́ síbi kò ṣẹlẹ̀ so tó ló fi jẹ́ pé ara rẹ̀ lómi tó ṣe pé nǹkan táwọn sáyẹ́ntìsì bá sọ ó ṣe tán àti gbà ẹ̀rù bí wá yìí ìgbà tí Charles Darwin tó sọ wípé ọmọ ènìyàn àtàrà ànàkí òun láti ìvọ́ọ̀bù wá wọn ní ní any objection sí yẹn wọ́n á kàn gbá bẹ́ẹ̀ náà ni èrè òde do you know your ancestors are apes àwọn bàbá bàbá rẹ̀ mọ̀ pé èèyàn kí ni wọ́n wọ́n ní eh, ọkùnrin kan ó sọ yìí fún àwọn ọmọ rẹ̀ ó ń sọ theory evolution fún wọn àwọn wa gbọ́ táwọn wa lọ bá ìyá wọn ibi ah, báyìí bàbá yìí bàbá wa sọ ó ní bẹ́ẹ̀ ni àwọn bàbá bàbá àwọn bàbá bàbá yín eh, ìnàkí làwọn ṣùgbọ́n àwọn bàbá ti rí èèyàn làwọn. so you know uh, you know if you have a common ancestor fish ìlú ìtì ọkùnrin tán pẹ̀lú Richard Dawkins tó wà ní Britain tó máa ń sọ ara wọn tán gbé theory evolution rudi nǹkan mi òun ni yóò ní gbogbo ẹja ẹja láti wá sọ ẹja yẹn ló padà wá dàgbà sókè tó fi padà di pé ó níyẹ òdìgbò ń fò sọ ẹyẹ náà padà ṣe kíni òun náà tún padà ìwọ ó padà di bí àwọn ẹranko míì àyẹn náà padà ìwọ ó padà di ìnàkí gbogbo tó sọ yìí sìn lọ wá pùrù ẹ fún àṣàlàyé ẹ jẹ kó tó ẹrí dá bó ṣe rí náà nìyẹn yóò dẹ yóò ní ohun professor of uh, evolution to professor of evolution yóò dẹ̀ mọ̀ pé títò lè prove ṣùgbọ́n irú ẹni tó tẹ̀lé lẹ́yìn tó bá gbọ́ hadithi dajjal àbí hadithi nuzul Isa alayhi salatu wassalam yóò bá dànù tó mú jẹ́ pé tí àwọn mùsùlùmí ti ń bẹ lórí ẹ̀ títí dòní ni ọ̀rọ̀ kan gba hadithi dajjal dànù àbí hadithi nuzul Isa alayhi salatu wassalam lára wípé ẹ̀sìn wa ní ọ̀rọ̀ pé ànábì yìí sọ padà wá àjálù ó ní pé àwọn mùsùlùmí látàsìkò àwọn sọ̀háábà títí tí àwọn dàjáàjì là fi jáde ní wọn gbàdà wọn. ọ̀rọ̀ mi ò clear àti for the fact pé àwọn mùsùlùmí ìjọ tí ń bábọ̀ wá nìyẹn káwọn nǹkan tó wá dìde pé kí ní ìyàwó ò ìyẹn ṣó wípé kí ní ààrẹ ẹ̀sìn tánàbí Muhammad sallallahu alaihi wa sallam wá ní torí pé tí wọ́n yẹ pé kò ń ṣàrẹ̀ ẹ̀sìn yẹn ni àtìgbà yẹn náà láti ráwọn tó ń takò ṣùgbọ́n àráwọn tó ń takò ọ̀ǹtì lẹ́tà ó fún ọ̀sùn náà wípé yẹn ni wọ́n mọ ẹ̀sìn Islam ṣùgbọ́n ẹni tó ń gbélé ìdáhùn tó ní kò bá láká imú òun ni ó sọ fún wa wípé kí ni ká gba theory of evolution àbẹ́lómi ó sọ fún yín pé ṣé mọ̀ yí pé tọ́lá sọ̀rọ̀ nípa universe ṣé mọ̀ pé multiverse tó wà multiverse that is universes kò ń ṣe universe ẹ̀yọ̀ kan bí ilẹ̀ yìí ṣe wà nísìnyí tó ń bẹ lábẹ́ solar system solar system lábẹ́ kíní kan kíní kan bẹ lábẹ́ Milky Way Milky bẹ lábẹ́ kíní kan ni yunifásitì kan nìyẹn àtúwọ́n láwọn yunifásitì oríṣiríṣi tá à ń pè ní multiverse wọ́n tó ń sọ kíní ìbolódé ní gbogbo àwọn ìkíní mélòó ti dé níbẹ̀ bó ló ṣe rí àwọn nǹkan fíìrì kékeré ó wà ó lè di scientific fact àbọ̀rọ̀ bá bẹ́ẹ̀ oṣù kìíní kan bẹ́ẹ̀ tó ń pè black hole ẹ kò sí owó ẹ yóò kọ́ bá ọkẹ́ ní tí ó máa kàkún kí ni ìmọ̀ nìyẹn ṣé wọ́n bá wọn pé tí òun gangan fún òun lè kú níta ọ̀rọ̀ sí lọ́pọlọ tó ń sọ káàkiri ṣùgbọ́n nǹkan tó bá rí bí ànábì ló sọ ni àbúkọ́ ìwà alukur'an tí ò bá ti bá làkà ẹsẹ̀kẹsẹ̀ kò ní hesitate láti gba àdànù bí nǹkan tó ń sọ náà dáadáa sí pé kò sí tó ń jẹ́ yáà àti màjúùjù ìfẹ́ ẹ̀fọn ẹ̀dá kan bẹ́ẹ̀ ló kọ́lọ́n kan pa àdúgbà tí wọ́n pa àlọ́ àbíkò wé ni kò ń ṣe pé mẹ́rin màá jújú àyà jújú àkóso bí wọ́n ti travel káàkiri wọ́n ti gbọ́n olóyè wọn rí nǹkan tó jọ. mo sọ fún yàn kan mo ní díẹ̀ díẹ̀ ni màmá gbé jáde ṣèlú yàn kan sọ pé kí òun ò gbà díìsì gbọ́ ni. so nísìnyí àwọn ará wọn tí wọ́n ń sọ pé àwọn ò gba ayal Qur'ani gbọ́ ó ń ṣe pé nísìnyí gan fa hussein ó dìdì sọ ni ó ní ìtàn ibrahim àti ismail tọ́lọ́run bá sọ sínú alukur'an ìtàn ẹ̀ ní zairu akiriya ó ń ṣètàn tó ṣẹlẹ̀ torí fún bàtà wò dáadáa nínú tàn àwọn òráhùn èèyàn tán ń pè ní ibrahim àti ismail nínú tàn ni ṣùgbọ́n lọ́wọ́ bá kàn ṣe kínní ó kàn rọ kínní ẹ̀ ó rọ ni ilé ìta ń sọ ọ̀rọ̀ bíi 1921 sẹ́yìn ni ó ló ti sọ ọ̀rọ̀ yìí sínú ìwé rẹ̀ ni ábí àrí gbogbo àwọn afọ àwọn yàbò ń gba ẹni tó kàfárẹ́ kàfárẹ́ ni lọ́nà àwọn kan máa ń takò àdìsí nísìnyí pé àwọn ògbà àdìsí àbógbó àwọn sàbẹ̀ má jẹ́ kí yẹn kó disturb wọ kàmọ̀gbókè lára àwọn wèrè tá à ń sọ lélẹ́yìí lára àwọn dàjásílà tó ń sọ ilé àwọn kan ti ṣíwájú ẹ̀ àwọn kẹ́rẹ̀ tún wọ́n fún wọ́ọ̀sì jùlọ tán bẹ́ ń sìn ṣèwọ́n sọ fún gba kùránì àwọn tán láwọn ò gba wà àmọ́ wọn tó sọ pé tí kúránì sọ yìí àwọn akẹ́kẹ̀ẹ́ nǹkan yẹn àwọn gba bíbá yìí ó àwọn gba bíbá yìí wọ́n pọ̀ jàǹtìrẹ rẹ̀ ló jẹ́ pé agbọ̀rọ̀ ṣọ́ra fún àwọn dàjájú láwọn yìí káwọn jì kí wọ́n tẹ̀ wá káwọn ṣì wá lọ́nà abdullahi wa subhanahu wa ta'ala ìjábára àṣekọ́rọ̀ wa fojú kúrò fún ẹnìkọ̀kan wa وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك لا إله إلا أنت أستغفرك جزاك الله خيرا الحمد لله adúpẹ́ ní ọgọ́dọ̀ aláàmúhánà wà tààlà tó ṣọ́rọ̀ fún àwọn ṣẹ́kù wa láti báwa sọ ọ̀rọ̀ olówó ìlú ni ọmọ ìgbé àti máa kọ́ ẹ̀kọ́ tí ó pọ̀ nínú nǹkan tí wọ́n bá wa sọ. pàápàá jùlọ á ti mọ kí ni.